mọ̀ rò pé àwa o àwa o inú wa ló dùn o. a lọ inspect a lọ ṣe inspection ni oversight function oversight function la lọ ṣe sí la lọ rè ṣe fún àtúnṣe ojú ọ̀nà èyí tó gba wájú music house kọjá ọ̀nàrẹ́bù kí wàá ní ìwọ́ tó fi lọ so aṣòfin kí ni ẹ o. ọ̀nàrẹ́bù high chief abọ́ládé salami. irọ́ bí o ti gbé ìlú gini high chief ni ọkọ gbé síwájú high chief ọ̀nàrẹ́bù. high chief ọ̀nàrẹ́bù so eh. ok high chief díẹ̀ tó jọ ọ̀nàrẹ́bù náà ọ̀nàrẹ́bù ṣe wá máa wù wù kú. ọdún mẹ́rin àbí mẹ́jọ àbí méjìlá ni. gbogbo àwọn èèyàn àtàwọn ọ̀nàrẹ́bù ṣe máa wù bà ná. àwọn kọ́ ni wọ́n wù. oyè tí ọ̀tọ̀ sẹ́lómi ilẹ̀ gbé kọ́ lọ́rùn ẹni tí ọ̀wọ́ ọ̀nàrẹ́bù tẹ ní ọ̀nàrẹ́bù ni yóò wù. kò sí eh? ní wù. ìtọ́jẹ́ ká pẹ́ díẹ̀ a sì pẹ́ iṣẹ́ ara wa là ti wa là ń ṣe ẹ gẹ́tì ń báyìí bí wọ́n ní mò ń ṣe tèmi lọ kì í sọ kì í sọkọ̀sẹ́ kì í sọkọ̀sẹ́ tiwa náà là ń ṣe a lọ ṣe oversight function <laughs> fún ojú ọ̀nà tán wàá bá wa tó ṣe sẹ́yìn pé ń jò ní mo sọ̀rọ̀ ojú ni ẹni ah, abọ́ládé ah, ah, o ṣe aṣọ àmọ́ ni bá a bá sọ báwọn o ṣe é ṣe kọ́mọ́rì bó ṣe rí i. pé ẹ dákun náà kí ni ọ̀tọ̀ọ̀tọ̀ yìí lànà gbé àdàbí tó wá jẹ́ pé Fresh FM ò ṣe dáadáa síjọba ìlókù <laughs> kí ló dé tó dún ọ̀nà wá wá rí báwọn tẹ́ ẹ wá mọ̀ọ́mọ̀ fi ilẹ̀ tí ọba wa jẹ́ wípé iwájú ilé aláriwo ló ti ṣẹlẹ̀ ńkọ́. àìmọye ọ̀nà tí ò wá tí wọn ò níbi wọn ò ti pariwo hmm. tó wá rí báyìí nǹkan bóun ó ṣe ṣe tiwọn. ọdẹ mi ni ọdẹ ó dìgbà ẹ̀mí ẹ̀mí ìgbà tíjọba bá aráyé tàbí tí bò bá ń bọ̀. tó bí kò bò bá ti kò sáta àwọn ọmọ yín padà dé àwọn ọmọ yín dé o. Eh, wọ́n á sọ pé actually no ah. actually no ṣe mọ̀ pé eh, eh, ojú kan fo kíní yẹn ni. kì í ṣe pé ó ṣe mọ̀ pé iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa. ifá ó wà nù nǹkan tá line up àwọn project tá line up ifá ṣe nọ́mbà kí la fi sí ẹ pa nọ́mbà kí ni iṣẹ́ project. no no pa ps ps ẹ gbọ́ ẹ jẹ́ kí ps oh, sọ̀rọ̀ ẹ oh. ps. ìwé nìsa <laughs> ìwé ìṣe <laughs> rí pé wà bẹ́ẹ̀ àwọn ò sí rí. Ah, wọ́n pé wọ́n lọ gbé ohun síta ni pé àwọn kìíní búkú ìdí fẹ́ sọ ilẹ̀. ọlọ́wọ́ jẹ́ ká sọ ọyọ́ kan ní sẹ́tù wa bíi ah. chairman olúyọ̀lé ní agbèwé ọ̀hún àwọn oníṣẹ́tìrì nọ́mbà mọ́bárìkì Kenya nọ́mbà thirty two bí nǹkan ọ̀nà bankole ọ̀lẹ́yọ̀ ṣẹ́tìrì eh. tí mo ti rí kinní òní ìsìn ti ń súnmọ́ ọdún méjì. <laughs> Eh, ìbò míì wọ́n tún fẹ́ dì ìbò alága kanṣu míì wọ́n tún fẹ́ dì. tí wọn ò bá parí ìkan wọn ò lè ṣe kan wọn ì parí àwọn tó wà wájú tiyín wọn ọlọ́run ṣe ẹ̀ sí nàbà wọn tẹ́ bá àwọn àdúgbò náà ni ẹ̀ mọ̀ fà wọ́n dà. ìwọ́nu ọlọ́run nù ìwọ́nu ọlọ́run nù. Ah, má bínú wọ́n fẹ́ẹ́ ah, parí ojú ọ̀nà bíi tí náà. àdàbí tó bá yẹ pé ń gbà tí ah! bẹ́ẹ̀ ni nígbà tí ọ̀nà àrà fẹ́ yíwọ́ tí mo bọ́ kí àdúrà mọ́lẹ̀ tí mo kẹ́nu bolẹ̀ fún ọ ẹ ọlọ́nà kùlùlù lónìí ìsìn máa yọ àwa lọ́dẹ̀ kan. àánú tiẹ̀ wá àti ẹ̀fí ti yíyọ yìí ibi ó dùn mọ́ dé ní ìsìn pé màmá sọ pé wọ́n jí mi láago mẹ́jọ ní ìwọ wá wo amú táwa ti ń bọ̀ yẹn tí ẹ bá jí láago mẹ́jọ tí mo sì fẹ́ kárìn láago mẹ́jọ àbọ̀ n ó débi. ó ti ń pàfẹ́ báyìí pẹfẹ pẹfẹ ìgbà mi àtó lè díjú díẹ̀ àwọn awakọ̀ lọmọ ni ah, ah, ọ̀nà lọ yọ̀ ah, báyìí. wa mọ̀dì ayé mọ̀mọ̀jọ gẹ̀ẹ́tì ẹ̀ mọ̀jọ gbèrò ọ̀làtẹ̀yìn mọ̀dìjú wa kọ́. rárá rárá tọ́nà bá dáa bí ìgbà téèyàn díjú ni bí ìgbà téèyàn díjú ni. múra sí i. tó tí náà fẹ́ẹ́ dé ẹ lọ ṣe sùúrù. ìyanu ṣẹlẹ̀ ẹ fọkàn balẹ̀. ẹ̀yin adúpẹ́ o bó o wà ní báyìí. kò sí bó o kankan wọ́n ní Nàìjíríà almost ẹ ti fẹ́ di Venezuela ìtààmú kọ́kọ́ àrùn náà wéèrè ìlú. o. Ah. Ah. venezuela ọ̀dà ni ṣé venezuela ọ̀dà ni. Ah, abolade láti bí ọdún mẹ́wàá sẹ́yìn hmm. ni mo ti ń stọ́dì ìrìn àjò venezuela bẹ́ẹ̀ ni venezuela a ní. o ti nàìjíríà stọ́dì mo ṣe sọ bẹ́ẹ̀ ni mo stọ́dì wọn. ọ lọ bẹ̀ ni. bílíà kìnìún ọlọ́run mọ̀mọ̀ jẹ́ ń lọ venezuela kí ibẹ̀ mọ̀ ní ìgbésí ayé mọ̀ ti sábàlábàlà a sì ní nǹkan kan tá a fi jọra wa ní nàìjíríà. Mm wọ́n ní kíní kan epo ní sà. Ah, ọlọ́run kò sànú ah, oil deposit. ìyá tó ṣe wá ń jẹ wọn. mi gbọ́. ìyá ṣe wá ń jẹ wọn bẹ́ẹ̀. ẹ ìyá ṣe wá ń jẹ ẹyin. sálẹ́pọ̀ tó Venezuela ni. ẹ ẹ. àà ah, ma nínú àwọn orílẹ̀-èdè tó lépo jù lórí àtẹ ìgbéléwọ̀n OPEC sọmọ kò tá wa ọwọ́ iwájú la wa. ẹ àti ọgbọ́n mi ẹ fi hálẹ̀ ẹ fọ̀rọ̀ epo lọ́rùn lẹ̀ àwọn nǹkan míì ń bẹ ibi tí wọ́n darí ọpọlọ wa gbànú eh. àwọn ntọ́ wà lábẹ́ ilẹ̀ tí ń rin gbede <laughs> tọ́jú àwọn àlùmọ́ọ́nì ilẹ̀ wọ́n wá gbójú wa kúrò ńbẹ̀ báyìí. Ah! n bò lọ láwọn kan náà tún ti lọ ń tún kolo bísàpù ara wọn. nǹkan bẹ lábẹ́ ilẹ̀ nǹkan bẹ lábẹ́ ilẹ̀ yàtọ̀ sí epo wọ́n wá fi epo tàn wá hmm, ìyọ̀n gbójú ń hmm. ẹ tẹ ìgbójúwò nù àlùmọ́ọ́nì ilẹ̀ ẹ gbójúwò kó ṣe pé agriculture tó yẹ pé nàìjíríà fẹ́ fi mórí lágbàáyé ó tó wà á ní ilẹ̀ òjò ràn gbà tọ̀tọ̀ hmm. lásìkò tó jọ ọ̀rọ̀ èso wo ni ò tiẹ̀ sí ná hmm. bẹ́ẹ̀ bá ti ń mu ọmọ ọsàn tiẹ̀ nígbà kankan hmm. ìbẹ́pẹ yọmọ yọ ní tiẹ̀ ni bẹ́ẹ̀ ni àlẹ́ tí àwa sọ watermelon ohun ọ́sìsì náà tún lòun náà ẹ́ àbí pineapple èwo lẹ fẹ́ wọ́n tún ti ń mu ọsàn àgbálùmọ̀ ní ìsìnbẹ̀ ṣẹ́rí wọ́n ti ń mu o. ṣẹ́rí mango sẹ́rí eh, mango tó mm, jáde mm. Ògbómọ̀ṣọ́ mango tó jáde mm. ẹ wá sọ fún mi náà ibo lọ́lọ́run ọgbà kẹwàá kí la fẹ́ sọ pé Ọlọ́run ò ṣe fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Ah, ẹyin orílẹ̀-èdè tó bá ń ṣètò iṣẹ́ ọ̀gbìn ń gbin ọjọ́ iwájú ni ọjọ́ hmm. iwájú orílẹ̀-èdè wọn ni wọ́n lé foundation rẹ̀ àmọ́ orílẹ̀-èdè tó bá sì ti kọ̀ láti ṣe bẹ́ẹ̀ kò sí wàhálà. yàtọ̀ sí yàtọ̀ sí pé wọ́n ní ìgbé ayé ó ti ń yí bóbó oyinbo bó ẹ ó ti di skọrọ mọ wọn lọ́wọ́ orin ògbésèré ni <laughs> ó di skọrọ oyinbo bó ó fẹ́ yìbó bó díẹ̀ o mọmọ nàìjíríà lọ́wọ́ níta ẹgbẹ́ PDP ń sọnù fún ìjọba Tinubu pé ẹ ẹ sọ ṣe ẹ sọ ṣe kí nǹkan mọ̀ lọ yí dande bó ṣe yí wọn lọ́wọ́ ní Venezuela hmm. bẹ́ẹ̀ náà tún ni ẹgbẹ́ àwọn tó jẹ́ olùkọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà NUT wọ́n ti sọ wípé ó tó gẹ́ o ipa tí wọ́n ń pa ọmọ nàìjíríà yìí à ìgbó ní gbogbo ẹ̀ fi dìpọ̀ ìyẹ̀kẹ́ tí wọ́n bá wá pọ̀ ọmọ nàìjíríà tán ta lẹ́sẹ̀jọba lé lórí o hmm, hmm. ẹ lọ kéde pé nǹkan ọ̀rọ̀ gbọ́ lẹ́ka ètò ààbò hmm. declare state of emergency hmm. lórí ti security ti NUT sọ fún Tinubu nù. bẹ́ẹ̀ bá ń pè àjàlá ta ń nà ọ́ ẹ pé Buhari wà ó nu àwọn ìlànà ètò sọnù eléyìí tí yóò fi ṣèjọba lọ́ba wa dé báyìí torí fi ń ta nàìjíríà o Sanusi ní a rárá kí ló dé tẹ́ fi ń rò bẹ́ẹ̀ ọ̀sí ọ̀mọ̀lẹ̀ náà wà dá lóhùn pé ẹ̀ ń tó ń rò lèmi náà rò ẹ má di ẹ̀bi irun Tinubu Sanusi àti ọ̀sí ọ̀mọ̀lẹ̀ ní Buhari ní kẹ́ẹ̀bí léèrè bí ọba wa dé náà nu ẹ wo bí tó bá wa dé òwe. ó ti tó ó ti tó. solo solo okay. mambeni. lórí ìjínigbé wọ́n ní nǹkan burú sí ni ní ìpínlẹ̀ Ondo ìpínlẹ̀ Edo àti ìpínlẹ̀ Kogi pàápàá láwọn ẹnubodè Edo sí Ondo Ondo sí Edo wọ ìpínlẹ̀ Ondo sí Kogi àmọ̀tẹ́kùn ló sọ bẹ́ẹ̀ hmm. wípé hmm. àwọn àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo nǹkan tí ó fẹ́ yíwọ́ tán o hmm. ẹ dákun ẹ̀jọ̀ ẹ bá wa nǹkan ṣe sí bí wọ́n ṣe ń jiyàn gbé yìí bá a bá dọdẹ wọn lókè ìsàlẹ̀ wọn gbà yọ bá a bá dọdẹ wọn sàlẹ̀ báyìí wọ́n yọ lágbède méjì ẹ̀ bá ní wá nǹkan ṣe sí àwọn àmọ̀tẹ́kùn tòǹdó lọ́ọ́ pariwo síta. NLC ti sọ̀rọ̀ ìdí tó fi jẹ́ pé owó oṣù tó bá kéré jù fóṣìṣẹ́ tó kéré jù tó yẹ kí ìjọba ọmọ san láti sìn lọ mílíọ̀nù kan náírà minimum wage ìròyìn yẹn ni pé wáò hmm. wáò. wọ́n ní ìtẹ́lẹ̀ díẹ̀ ni kéré ní tí o tẹ́ ẹ bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ọkọ ẹ lọ dìrẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ ìyàwó ẹ̀ pé ẹ bá ní bá dádì sọ̀rọ̀ oh, oh. now Emir Kano Ado Bayero ó ti sọ̀rọ̀ wípé a wo màmá ẹni tí í ṣe ìyàwó Tinubu gangan báyìí òun ló kù tá a lọ rèé bá ọ ó sì sọ fún sẹ́nitọ̀ olúrẹ̀mí tinubu pé wọ́n jọ̀ọ́jọ́ dákun màmá ẹ bá ní sọ fún tinubu pé ebi ń pọ̀ ọmọ nàìjíríà. àbí èṣe torí kò dín lè gbọ́ràn. la fi sọ létí ọmọ ẹ ọmọ òde ń tọ́sẹ̀ lẹ́nu. yes ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti ń wá ọ̀nà láti dá sẹ̀ríà fún àwọn iléeṣẹ́ tí ń pín iná ọba tá a mọ̀ sáwọn discos wọ́n ní wọn ò ṣe dáadáa ìjọba fẹ́ discipline fẹ́ discipline fẹ́ discipline wọn english. Mm èbó èbó gan discipline ìwọ náà. <laughs> èbó discipline ẹ. Ah, eh, ṣe ló pe ló yí tíkẹ́hùn. ṣe n tó wà ń ta èrò ṣe èbó lè smooth lẹ́nu pẹ̀lú tó wà ń ta. ọ̀nà dà bí èbó bá tiẹ̀ smooth wọ́n ní alákọ̀wé dìtá ìmọ̀rùn ebi ní ọ̀sọ̀rọ̀ fún ṣé èbó la wà wí ni àbí káyíkẹ́ kárí ń dájẹ́ ọlọ́sàn àlùjáde ok ah. àwọn nǹkan míì tó tún kù níyà ẹ̀ mórí bíi níbi tí wọ́n ti kọ ọ̀rọ̀ olóòtú nínú ìwé ìròyìn ti Nigerian Tribune lórí ọ̀nkú jìmí ni o ọ̀nkú jìmí ṣọlànkẹ́ ètò tẹ́rí gbà sọ mm, wọ́n mm. sọ̀rọ̀ ń pariwo mm. bó ṣe dáa pé ah eléyìí wọ́n kọjá entertainer lásán wọ́n kọjá performer lásán àwọn gangan ní pè performance àwọn gangan níjẹ́ bẹ́ẹ̀. kàbíyèsẹ́ lágbo aré ìdárayá kó tó di pa lọ sí ojú ọjà mórí tán ṣe goodbye pẹ̀sẹ̀rò goodbye goodbye goodbye àmọ́ wọ́n ní àjọ NFF wọ́n sọ wípé pẹ̀sẹ̀ àsìkò ẹ̀ ó ti tó láti máa lọ ìròyìn yẹn ní pé bónílé bá ti ń fà parí iṣu hàn àlejò owó ilé tó lọ́nà ẹ máa lọ ẹ lọ wo ti ìròyìn yẹn náà ní wò yáwó bí ẹni ọkọ̀ jálẹ̀ lójijì. ká lè wí nípa tèmi pé wọ́n ṣe gbà tí mo lè ṣe wọ́n tí mo lè èyàn òkú lè ṣe tán. àbí ife ńlá la ní ọgbà ó sì kékeré gbé wálé. bọ́dà akọ́nimọ̀ gbà wo ilẹ̀ ní tó ṣe pé ńgbà tí ó kúrò níbi club ẹ̀ hmm. wọ́n celebrate ẹ̀ náà dàkọ̀ méjì. Ah! kì í sábà. bọ́ bá ti ń ṣe dáadáa tó ń ṣe dáadáa ti ń ṣe dáadáa nítorí tí wọ́n bá na tíìmù báyìí wọ́n ní ọmọ kò ṣe dáadáa rí. máa bá a dákọ̀ ẹni tí wọ́n celebrate kó mẹ́. kò fẹ́ sí o. Oh, o èrì bọ́lá hàn ọ̀làlérè. ó dìpọ̀ tàbí j-boy. kódà tàbí kárí ak sport kẹ́ni òsì sílé wàá bá ní sọ how many ni àwọn coaches wa ní àgbáyé ni pé wọ́n kàn sẹ́yìn. even ní club side tí wọ́n celebrate. tó lóun lọ tí wọ́n bú sẹ́kún pé ah, má lọ o má lọ eléwo ni àìmọ́sẹ̀ náà ní sábà kẹ́yìn. ah ọlọ́run hmm. mọ́kàndín àìmọ́sẹ̀ sí a. àmì o. àwọn òṣèlú ní ṣàìsí síbí ẹ wò àwọn àkòrí pọ̀ o a ní kákan rọra mu mọ́ ń bẹ torí àwọn àlàyé wọ́n ń dúró dè á ẹ gbọ́ ajá àbálẹ̀ lórí ìkànnì alárágbá ìdá fresh one oh five point nine a kú ooru àná mọ́júmọ́ òní o. o ẹ. ìmọ̀ pé orúmú lọ́dọ̀ ti náà ni. <laughs> o tún ni èso yìí. ọmọ tó ṣẹlẹ̀. ó lọ ọlọ́run ò ní já ríru ẹ̀. rárá ni a bá torí ó sú mi o torí nígbà tí mo bọ àwọnú mọ́ṣáláṣí àbáṣebóde nù mọ́ṣíkì báyìí tá a bọ́nu ilé padà orun bù wá tí ì mo á bọ́ ta tó pé mo sì sẹ́yìn dáná ni wọ́n láwọn ọ̀dà náà kankan mo tún bọ́ ta ara tuntun lẹ̀ díẹ̀ mi nù ah, ah. Ah kí ló ibo lórí ti. àwọn ti dáná tán kó tó pẹ́ mọ̀ lọ sí mosque ah. ẹ bá ń gbóúnjẹ wọn ah. mo jókòó báyìí orúbù tí tó jẹ́ iná gbóná tó báyìí ah. ẹ bá gbé bọ́ta ẹ máa bá bọ́ta ni dájì ìtàlẹ̀ tí ń jẹun ni mo ní owó sí. <laughs> ntọ́ bá dé di o ntọ́ bá dé di o bójú bá na ooru yà àmọ́ bí ó ti. ọjọ́ ìlú òjò fẹ́ rọ̀ ni. ọlọ́run kó rọ òjò ayọ̀ òjò fẹ́ rọ̀ ni ẹ mọ̀ mọ́ dáadáa o ẹ̀yin èèyàn wa. Ah ẹ máa mú omi mama máa sì pé yín òfò ẹnì kankan ẹjọ ẹja mú mi dáadáa ẹ má jó òǹgbẹ ó gbẹyìn tẹ́ mm. fi máa mú omi mm. ní ti wẹ́dà yìí tó bá dé nù ẹ mú omi bí àfi ṣe bí ìgbà tí wọ́n fi omi sàṣeyín ẹ mú omi bí mm. ìgbà tí wọ́n kọ́ mọ́ọ̀gùn fún yín ẹ dákun àwọn ọmọ yìí àwọn ọmọ wẹ́wẹ́ ògo ọ̀làwọ̀ àwọn tí kẹ́ ẹ wá mójútó dúró. wọ́n dà hmm? ní tí ò sí nǹkan kan nú oúnjẹ lomi o ẹ tẹ bá rí pọ́ bíbí awoko ẹ rà mọ́ ṣe díẹ̀ díẹ̀ <laughs> díẹ̀ díẹ̀. <laughs> wọ́n ti dá ọ lóhùn wọ́n ní Alex Ferguson àti Wenger wọ́n ní wọ́n celebrate wọ́n só tán àdẹ̀túnfìyìn eh, eh, ẹgbà tẹ wọ́n ti darúgbó àdẹ̀túnfìyìn ẹ pa bàbá bàbá ni <laughs> bẹ́ẹ̀ bá celebrate ẹ̀ ṣé kó sèyìn kú ni. jọ́nà ṣé wọ́n celebrate west half náà ní nàìjíríà ti. ọgbọ́n mi mo béèrè ni ọgbọ́n mi eh. àní òjé ká ẹyọ vakosin kú mbẹ ẹyọ wẹ́ngà kú mbẹ mo mọ̀ rí wẹ́ngà ọmọ wo máàcì nàìjíríà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo rí tó jókòó lọ́kùnrin ní bàbá yìí o torí wa ló sì fi wá ó sọ fún mi lóhùn ó lọ nígbà tá a sọ̀rọ̀ lásán lóhùn ó lọ a máa padà. ń ajá ń tàn mọ́ àwọn bàbá ń ti dàgbà hmm. bẹ́ẹ̀ bá tún celebrate arúgbó kílẹ̀ tukù tẹ̀ fẹ́ kó ṣe náà. ok pé o kà yẹn mọ àwọn tí wọ́n celebrate. nǹkan mọ mọ ọ̀n bẹ́lẹ́ mi nígbà mọ̀ ń sọ. jájá mi ẹja lọ tàbí jálọ ẹ̀ka polówó ọjà. ajá balẹ̀. ìjọ tó jù dán dára ká pè ní síbi ayẹyẹ ká jẹ́ àmọ́ ká pè ní ká jẹ́ kò tó ká gbádùn jáyé nínáwó tá a bá lọ àbẹ̀wò ni ká dé láti ibi ayẹyẹ ká bẹ̀rẹ̀ sí ní wọ́ra aṣọ funfun lọ́pọ̀lọpọ̀ wọ̀ lọ síbi patí ó di pípẹ́ ó kún fún ìdọ̀tí orí àga tá a jókòó sí àti tábìlì lódọ̀bẹ̀ sálejò la àti bàbà tí wọ́n ta ti fàya pẹ́rẹpẹ̀rẹ bójú ó bá tiẹ̀ wá gàgàdé aṣọ ẹlẹ́gì ó dẹnu lẹ̀dẹ́lẹ́ event planner tó ń gbéṣẹ́ fún ni ò jẹ́ kówó wọn yọ ẹ lọ́ọ́ fọkànbalẹ̀ and event management a ní kẹ́ ẹ ké síbi ìnáwó bá fẹ́ ju kẹ̀kẹ́kẹ́ ká sórí pápá di gbọ̀ngàn gbàlódé tí ó tutù dódódó pẹ̀lú àwọn èsì dẹ́gbẹ̀ngbẹ̀ àti àwọn fáànù lóríṣiríṣi àga àgbàlódé àtàwọn tábìlì tẹ́sẹ̀ rẹ̀ dúró dáadáa bí tọmọdé ṣe wà níta gbàlagbà ń bẹ̀ event decoration wọn kò lẹ́lẹ́gbẹ́ o wọ́n wà ní Amúní Golden Estate Olóńdé ńbàdàn àbí kẹ́ ẹ pè wọ́n zero eight zero three three seven six four seven one four Olamide and co renters and event management àwọn gangan imú pàtí ẹ̀ ní dùn. ẹ̀yin ọ̀rẹ́ mi mo ti ń lọlé ara ìyàwó mi ò yá ọjọ́ mẹ́ta yìí. <laughs> amátàsé ó ti tún gbá bọ́ọ̀lù sáwọn àbí. ọ̀rẹ́ kò mà rí bẹ́ẹ̀ ìyàwó mi ti lọ ṣàyẹ̀wò tó fi hàn wípé ó ní àrùn ibà. a jẹ́ pé àrùn ibà ṣì ń dà yín láàmú. ó dàbí ẹni wípé o tí ì gbọ́ nípa ọ̀rẹ́ mi àtàtà. ọ̀wù ọ̀rẹ́ wo ló tún máa ní tí a kò mọ̀ nípa rẹ̀. ha ẹ̀yin ọ̀rẹ́ eléyìí tún jù yín lọ orúkọ ọ̀rẹ́ mi akíkanjú adùnbárìn ni Zoxyn. mo gbọ́dọ̀ mọ ọ̀rẹ́ yìí dáadáa. <laughs> kò sí wàhálà Zoxyn ni oògùn ibà tó dáa pẹ̀lú èròjà tẹ̀mítà àti lumifantrin bí ọ̀rẹ́ mi Zoxyn bá kọlu àrùn ibà lára ẹ á gbà kúrò níbi òrí lọ́dọ̀ rẹ tó dáa ju zoxyn mi lọ. arákùnrin ìyẹn ni wípé o mọ̀ nípa eléyìí tó o tó wa létí. kò burú nísìnyí tí mo ti mọ̀ ẹ jẹ́ kí n sáré lọ bá ìyàwó mi ra zoxyn. ẹ kún. iléeṣẹ́ bond chemical industries limited tó ń ṣe bọ́nàbè fún àwọn ọmọ ọwọ́ ló ń ṣe zoxyn akíkanjú ọkọ ibà. ó wà ní ilé ìtajà oògùn tó wà ní agbègbè rẹ. tí ara rẹ kò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta tó ti ń lo zoxyn yára lọ rí dókítà. owó ọlọ́run yóò ṣe àṣepé lọ́dún tuntun twenty twenty four bí a ti ń darapọ̀ mọ́ ìpàdé àdúrà hour of perfection ti ọlọ́run ti owó celestial church of christ hallelujah parish ìdúró ìbàdàn yíyára nípa orí ọ̀fẹ́ acceleration by grace làkòrí wednesday february seven february fourteen february twenty one twenty twenty four laago mẹ́sàn-án òwúrọ̀ lọ́sẹ̀ ọ̀sẹ̀ tó fi mọ́ sunday february four february eleven february eighteen tó parí sí sunday february twenty five bẹ̀rẹ̀ laago mẹ́wàá òwúrọ̀ lọ́sẹ̀ ọ̀sẹ̀ nígbà tọ́lọ́run bá lo àwọn ìríjú rẹ̀ prophet tó gbé ìgbàláyé Prophet Labade, Prophet Samuel Ogunuga, Pastor Mrs. Seyi Bakare, Prophet Maxwell Ọláyẹmí, Prophet Tosi Ode Ṣọlá, Assistant Venerable Spray Evangelist Dele Afuye, tó fi mọ́ àwọn olórin ẹ̀mí, Bàbá wa Mùsùlùmí Evangelist Prophet Dr. J.D. Nunayan, lolùgbàlejò àgbà, Prophet Hallelujah Koka, lolúwàfíìràn àkànṣe Wednesday mẹ́ta àti Sunday mẹ́rin rán, Celestial Church of Christ, Hallelujah Parish, Abalabi Ẹlẹ́yẹlé Ìdó Road, Ìbàdàn ni ó ti wáyé fún àlàyé zero seven zero three one six five nine four one five ọlá lorúkọ mi ṣùgbọ́n látìgbà tí mo ti já àwọn ọ̀rẹ́ mi sí pé wọ́n lè ra dẹ́ta gígábáìtì kan lówó tó kéré jọjọ bíi igba náírà ìyún two hundred naira lórí dan city òun ni wọ́n ti ń pè mí ní mr jawon sí i mo tún wá jẹ́ kó yé wọn pé kìí ṣe dẹ́tà olówó pọ́kú nìkan ni wọ́n lè ríra lórí dan city o ìbá ṣe pé ẹ fẹ́ sanwó lórí ayélujára ó jẹ́ owó iná owó ìyọ̀ǹda amóhùnmáwòrán bíi ti dstv gotv startime àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà kẹ́ ẹ fẹ́ sanwó káàdì ìdánwò bíi ti neco waec àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ojú kan lórí dan city ní gbogbo ẹ̀ pé sí ẹ wo ọ̀rẹ́ mi lẹ ẹ̀yin náà ò jèrè ẹ jẹ́ kí n já yín sí ẹ lọ sí www.dancity.ng.com láti jẹ àwọn àǹfààní ńlá yìí bẹ́ẹ̀ bá sì tẹ dancity ẹ̀yin ò d-a-n-c-i-t-y sórí google ọwọ́ kan ni yóò gbé wá fún yín ẹ sì lè download android app dancity lórí google play store lẹ́ẹ̀bà bẹ̀rẹ̀ sí ní jẹ ìfà data lówó pọ́ọ́kú ẹ má wulẹ̀ kí mi pé mo ṣe àìdúpẹ́ ara ẹni dancity lo data bó ṣe wù ẹ́ àṣì ẹni tí ọlọ́run bá pè ránṣẹ́ tó jẹ́ iṣẹ́ ọlọ́run pẹ̀lú ìmánì ó yẹ ká kírú ẹni bẹ́ẹ̀ kókó oríire. ṣé wàá bùnú àmì ó ti pé ọdún méjìlélọ́gbọ̀n báyìí tí sẹ́wù bílíọ̀nù ọ̀làdúrà ti ń já iṣẹ́ tí àláàrán láì bá ṣáìtàn dòwò pọ̀ alihamudulilayi àjọ̀dún ọdún yìí a ti bẹ̀rẹ̀ wáàsí níta gbangba káàkiri nígboro ìbàdàn àkànṣe àdúrà sì ti ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ilẹ̀ wọn tó wà lápẹtẹ ọjọ́ mẹ́ta gbáko ìlàfi ṣe àṣekágbá àjọ̀dún yìí on the fifteen sixteen àti seventeen oṣù yìí ní orí ilẹ̀ sẹ́wù bílíọ̀nù ọ̀làdúrà tó wà lójú ọ̀nà mọ́níyà sílùú sẹ́yìn tó o bá lè w wá ogun ayé rẹ̀ ọkàn máa sẹ́ni pọ̀ àgàn ọ̀rọ̀ ọmọ gbẹ́jọ́ aláàárẹ̀ ó sàn ń bẹ̀ bọ́ ọba ti dé mọ́níyà ọkọ̀ tí ń lọ jẹ́gẹ́jì ní ọwọ́ ó ti ka ọláàdúà praying ground lọ́wọ́ ọ̀tún ọkọ̀ ọ̀fẹ́ wà ó láti mọ́níyà tọ́láàdúà á ti kó kalẹ̀ pé zero eight zero thirty three seventy six twenty forty nine ṣé òbí lámínú ọláàdúà àṣeyé sàmọ́dún o. fire that will make signs to follow you receive fire. Yeah. Get ready for a divine encounter at the Revival Fire Conference of the Sword of the Spirit Ministries. Come for an impartation at this year's Fire Reviver Conference, holding at Cornerstone City, Kilometer 22, Lagos Ibadan Expressway, Ibadan. This coming Thursday, 15 February 2024, at 2 p.m. Theme: A new song, Psalm 40, verse 3. Ministering alongside our Father in the Lord, Bishop Francis Waleoke, is our daddy, Pastor E.A. Adeboye, with Minister Dunsin Oyekan and other anointed men of God. Our Attorney John Lati ńlá àti ìsọjí iná ẹ̀mí mímọ́ tí ó Thursday, February 15 th tá a wà cornerstone city nílùú ìbàdàn ọkọ̀ ọ̀fẹ́ free transportation yóò wà ní alákíá ọjọ́ ìwó road àkóbọ̀ total garden àpẹrin mọ́kọ́lá ológun ẹrú ui poli ìbàdàn bódìjà ojúrin mọ̀lété challenge àti olódó ní déédéé aago méjìlá ọ̀sán lọ́kọ̀ wà ń bẹ̀ twelve noon for inquiries please call zero seven zero three zero one zero three five six five jesus is lord pẹ̀lú inú dídùn òun ọpẹ́ sọ́lọ́run ọba la fi ń ṣèrántí ọkọ àti bàbá wa olúwatúnmiṣe olúdélé christopher àfàsọ̀rọ̀ tó dágbére fáyé yìí lọ́jọ́ kẹtàlá oṣù kejì ọdún twenty twenty two kòkòrò jẹ́ agbádùn òbí tó gbó o ikú ò jẹ́ ara ẹni wa pẹ́pẹ́pẹ́ títí láì ní gbogbo ẹbí ò máa ṣèrántí ohun rere tó ti gbáyé ṣe adúpẹ́ pé iwájú tó fi sílẹ̀ ẹ̀sùn wọn ẹ̀yìn tó sì fi sílẹ̀ ò bàjẹ́ bàbá wọ wọn ọmọ wọn nígbàjọ ìlóró alágógó dẹ́mẹ́mú ihò kéékèèké laṣọ bàbá wọn lóde ìgbàjọ ọmọ ọwọ́ ọmọ olúrọra ọmọ àjàlé àjàlé kóròbó àjàlé tí òjogun ó wọ̀ gbàjọ ìlóró ìjà òkè ni wọ́n tẹ̀dó sí ìjà òkè ni wọ́n gbé dúró nílé bàbá tó bí yín lọ́mọ ẹ̀yìn lọ́mọ aṣọ yáṣọ mòoru ẹ̀yin lọ́mọ ọlọ́yẹ mòoru ẹ̀yin lọ́mọ kúrúmù ọmọ gbẹdẹmù ọmọ ọ̀lù mẹ́ta òfin oníṣẹ́ àbùrẹ́ mo dúró ọwọ́ mi ò tó ṣe mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tó ṣe ìgbà tí mo dùbúlẹ̀ ní ṣe kó sí mi lẹ́nu wẹ́rẹ́ bàbá awọ olúwa túnmí ṣe olúdélé christopher fàṣọrọ̀ máa sinmi láyé olúwa títí dọjọ́ àjíǹde tí ìpínyà ò ní sí mọ́ súnrẹ́ o aya rẹ̀ fọláṣadé fàṣọrọ̀ àti àṣepé lọ́dún tuntun twenty twenty four bí a ti ń darapọ̀ mọ́ ìpàdé àdúrà hour of perfection ti ọlọ́run ti owó celestial church of christ hallelujah parish ìdóró ìbàdàn yíyára nípa orí ọ̀fẹ́ acceleration by grace làkòrí wednesday february seven february fourteen february twenty one twenty twenty four laago mẹ́sàn-án òwúrọ̀ lọ́sẹ̀ tó fi mọ́ sunday february four february eleven february eighteen tó parí sí sunday february twenty five bẹ̀rẹ̀ laago mẹ́wàá òwúrọ̀ lọ́sẹ̀ ọ̀sẹ̀ nígbà tọ́lọ́run bá lo àwọn ìríjú rẹ̀ prophet tọ́gbẹ́ ìgbàláyé prophet lab àbádé prophet samuel ogunuga pastor mrs seyi bakare prophet maxwell ọláyẹmí prophet tosi ọdẹṣọlá assistant venerable spray evangelist délé àfúyé tó fi mọ́ àwọn olórin ẹ̀mí bàbá wa musipire evangelist prophet dr jd nunayan lólùgbàlejò àgbà prophet hallelujah koka lolúwàfíìràn àkànṣe wednesday mẹ́ta àti sunday mẹ́rin ìran celestial church of christ hallelujah parish abalabi ẹlẹ́yẹlé ìdó road ìbàdàn ni ó ti wáyé fún àlàyé zero zero three one six five nine four one five. Eh, ọ̀rẹ́ wa ọkẹjanu búrẹ́dì ni. kẹjá sí ọbẹ̀ jáde ni ah, búrẹ́dì abẹ́jáde lọ ń jẹ <laughs> abajọ tó fi ń dán. ọ kàkọ́lé rẹ ni fortune bites for sunday bread inú. <laughs> wo bí ẹ ti pákéjì rẹ gan-an mm, ìmọ̀ gbélé ìlọlẹ́ ni o. ń gbé. <laughs> ìwọ náà jẹ́ ń tó dáa pẹ̀lú búrẹ́dì fọ́túnẹ̀tì tá a ṣe lóríṣiríṣi bíi fortunebite special bread tá a ṣe pẹ̀lẹ́ sọ̀dọ́lọ́kùn òjọ̀ kan tó fi mọ́ fortunate jumbo fortunate cluster pabambari ẹni tí fortunebite bun sande bread tọ́bẹ́jáde bó ṣe ń jẹ́ ìkéyìí búrẹ́dì fortunate lọ́mọ jẹ́mu kí adùn mílíìkì ẹyin àti bọ́tà lọ́nà fún rẹ àyíká tó mọ́ tótó la ti ń pèsè búrẹ́dì fortunate jáde kò sì lérò ja bromate kankan nú electric stainless oven ló ń bèèkì ẹ̀ tó ń bọ̀ sínú ọ̀rá olú iléeṣẹ́ fortunate bread ló wà ní nine òpópónà tìjà ní adéjúmọ̀ lẹ́gbẹ̀ẹ́ niger river Blessing road Ìlọrin nípínlẹ̀ Kwara àti lẹ́yìn olódó Ìbàdàn wọ́n tún wà lóńdó road Àkúrẹ́ àti ní Dagbolu Ìkírun road Òṣogbo zero eight zero three three seven eight one two two six Fortunate bread ní kò máa béèrè fún ní gbogbo ìgbà. olùwàmú mi bọ́. yóò ṣe àṣepé lọ́dún tuntun twenty twenty four bí a ti ń darapọ̀ mọ́ ìpàdé àdúrà hour of perfection ti ọlọ́run ti owó celestial church of christ Alleluia parish ìdóró ìbàdàn yíyára nípa orí ọ̀fẹ́ acceleration by grace làkòrí wednesday february seven february fourteen february twenty one twenty twenty four laago mẹ́sàn-án òwúrọ̀ lọ́sẹ̀ ọ̀sẹ̀ tó fi mọ́ sunday february four february eleven february eighteen tó parí sí sunday february twenty five bẹ̀rẹ̀ laago mẹ́wàá òwúrọ̀ lọ́sẹ̀ ọ̀sẹ̀ nígbà tọ́lọ́run bá lo àwọn ìríjú rẹ̀ prophet tó gbé ìgbàláyé prophet prophet labade prophet samuel ogunuga pastor mrs seyi bakare prophet maxwell ọláyẹmí prophet tosi ọdẹṣọlá assistant venerable spray evangelist dele afuye tó fi mọ́ àwọn olórin ẹ̀mí bàbá wa mushibira evangelist prophet dr jd nunayan lolùgbàlejò àgbà prophet hallelujah koka lolúwàfíìràn àkànṣe wednesday mẹ́ta àti sunday mẹ́rin rán celestial church of christ hallelujah parish abalabi ẹlẹ́yẹlé ìdó road ìbàdàn ni ó ti wáyé fún àlàyé zero seven zero three one six five nine four one five bójúba kojú àlàmọ́tọ́ ọ̀rọ̀ sunukun ká fojú sunukun wò ògùn yorùbá jígan ètò ojúkojú lórí ìkànnì yìí fresh fm ìbàdàn iná bara wuta odò palami ọ̀kayọ̀ làálà a ti gbé ètò yìí ojúkojú kúrò lọ́jọ́bọ̀ thursday gbogbo ọjọ́ ẹtì jímọ̀ friday láago márùn ìrọ̀lẹ́ ló ń wáyé báyìí o wákàtí méjì gbàkó la ó fìjọ máa ta gbangba ta gbangba lórí ta gbangba lójúkojú kẹ́lẹ́ bá a máa gbádùn báyọ̀ falẹ́kẹ̀ dáadáa pẹ̀lú bó jókòó lágbo òṣèlú àtijọba tó ẹ má wọn yàjóyàjó ìṣẹ̀lẹ̀ tó ń lọ láwùjọ lórílẹ̀‐èdè wa nàìjíríà ojúkojú ní gbogbo ọjọ́ ẹtì friday láago márùn-ún ìrọ̀lẹ́ sáago méje aṣáálẹ̀ ọ̀kan tún ní bẹ́bẹ́ extra ní gbogbo ọjọ́ wednesday five pm to seven pm gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lórí ìkànnì yìí fresh fm ìbàdàn pẹ̀lú elédè apèdè ara adébáyọ̀ falẹ́kẹ̀ ìbáyọ̀ o kọ́ba ìdùmarè tó ti ń gbà faládìgún mọ́ padà lẹ́yìn ẹ̀ torí pé kò ní fi gbà kan bọ̀ kan ná fòlòlò fọ̀ ǹgọ́ lẹ́yìn òun ní sẹ́fà lórí ètò bí ọba sẹ̀jẹ̀ kó sẹ̀jẹ̀ bí ó somi kó somi ọ̀rọ̀ ni wọn sọ ní ragaraga fi tún yáyá ètò ojúkojú lórí Fresh FM Ìbàdàn yóò tún balẹ̀ gíga gíga láago márùn ìrọ̀lẹ́ Friday ẹ kú ojú lọ́nà o. bá rìn lọ́kùnkùn kò lè mọ̀ ni. gbogbo ẹ̀yin ìyẹn wá nílùú ìbàdàn àti gbogbo ìlú tó yí ìlú ìbàdàn pọ̀. charity pi care foundation ló rán mi sí yín. wípé nínú gbogbo ẹ̀yà ara ẹ̀dá pàtàkì lójú jẹ́. èyí ló mú àjọ charity pi care foundation máa pe gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ àti ìpènijà nípa ojú láti darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú. eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. ẹ ti ń béèrè fún. gbogbo ẹni tó bá ní àdójúkọ tàbí ìpènijà nípa ojú. ẹ darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú yìí. pẹ̀lú one thousand naira péré owó káàdì. reading glasses wà nílẹ̀ rẹpẹtẹ. fún gbogbo ẹni tó nílò lílo rẹ̀ lọ́fẹ̀ẹ́. ọ̀fẹ́ tún ní àyẹ̀wò. fún gbogbo ẹni tó fẹ́ jẹ àǹfààní àyẹ̀wò. àti ìtọ́jú ojú yìí. fún ìrọ̀rùn gbogbo olùkópa. ó yẹ ẹ máa bọ̀ ní. nọ́mbà ninety four opposite unity bank penny constant building ìyànà àgbẹ̀lẹ̀ bus stop nítòsí olówó tí fowó ṣàánú shopping complex ìwó ròdù nìbàdàn. bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ di aago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́. kúrẹ́rì àlàyé ẹ pé zero nine zero five triple four eight four four four lẹ́ẹ̀kan sí zero nine zero five triple four eight four four four ojú wa kò ní ìrẹ́lẹ́dẹ̀ wá o. ìgbésẹ̀ bẹ́ẹ̀ làmí ẹ̀. ó ti yá o sátidé agbára gbogbo sátidé kẹta nínú oṣù ní mountain top ọlọ́run ìpè prophet olúfẹ́mi òní lónìí yóò wá gba oore ọ̀fẹ́ láti di ńlá. islamic sátidé agbára tó ṣùgbẹ́jì lọ́jọ́ sátidé seventeen february ẹ̀mí ọlọ́run aláàyè wòlíì olúfẹ́mi òní. ọ̀sẹ̀ tó fẹ́ bá gbogbo ẹ̀mí gbèdéke jẹ́ lórí oníkojúkọ èèyàn. látago mẹ́fà àbọ̀ dájú six thirty a.m. kùtùkùtù. ní ọlọ́run yóò ti máa fa àwọn èèyàn sókè. tí ó sì máa yí ìtàn wọn padà. lábẹ́ orí ọ̀fẹ́. gbogbo táyé ti rọ̀ ọ́pẹ́lẹ́ lórí. àṣà ìbúgbòrò fẹ́ balẹ̀ ọ̀. ìwọ sátì máa bọ̀ lọ́jọ́ sátọ́dẹ̀ seventeen february. látago mẹ́fà àbọ̀ dájú ní àmì ọlọ́run alàyè láyé àwọn ìránṣẹ́. nínú ọ̀rọ̀ àti ọ̀pọ̀ lórí ẹ̀mí gásùtù. yóò ti máa rìnrìn agbára lórúkọ Jésù iṣẹ́ àmì àtijọ́ ojúkorojú a máa ṣe. gbogbo ẹni CAC mọ́tẹ́ntàn prayer ministry tó wà ní NTC compound leaf road ìyàgànkún Ìbàdàn sátidé agbára ti fẹ́bìrì pẹ̀lú orí ọ̀fẹ́ wàá dín ńlá lórúkọ Jésù. ìyá ìkókó àmàkù ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí ah, egungun ẹ̀ tún lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn á jiyàn ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí làṣírí ẹwà rẹ. wẹrẹ ni. wẹrẹ bẹ́ẹ̀ ni herbal mixture ìyá ọkọ mi ló júwèé fún mi pé ohun tí àwọn ń lò láti àyébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹrẹ kókólégùn mi lè nínú oyún mo ń jẹun dáradára lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ para lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn ìbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́. àbí o. nínú oyún wẹ́rẹ́ lọ bá mi ṣe. níbi ìbímọ wẹ́rẹ́ lọ bá mi ṣe. Ah. mo rù mọ́kúnlẹ̀ yeah. mo sọ láyọ̀ o fẹ́rẹ́ o fẹ́rẹ́ iléeṣẹ́ àjẹmíngba gbogbo ẹ̀yìn aláboyún lámọ̀ràn láti máa lọ fún antinata kẹ́ ẹ̀ máa lo oògùn yín déédéé kẹ́ ẹ̀ sì mọ́ gbàgbé wẹ́rẹ́ aba mixture wọ́n wà lẹ́yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero nine one five four three nine nine nine nine three zero eight zero twenty six twenty six sixty eight twenty six wẹ́rẹ́ ayọ̀ abiamọ. Christ Apostolic Church World Evangelistic Outreach gbẹdẹ. ìsọjí ọdọọdún twenty twenty four tí a pe àkọlé rẹ̀ ní agbára tí kò ní àfiwé Éfésù orí kìíní ẹsẹ̀ kọkàndínlógún rẹ̀ láti Monday ọjọ́ kẹtàdínlógún di ọjọ́ kẹtàlélógún oṣù kejì ọdún twenty twenty four àkànṣe àdúrà òwúrọ̀ aago mẹ́sàn-án sí méjìlá ọ̀sán àkànṣe àdúrà ọ̀sán aago mẹ́rin sí méjì àṣálẹ́ ìpàdé iná mímọ́ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run àti òṣìṣẹ́ ọjọ́ karùndínlógún bẹ̀rẹ̀ láti aago mẹ́jọ òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán ìṣòro alágbára ní ọjọ́ kẹtàlélógún bẹ̀rẹ̀ láti aago mẹ́sàn-án àṣálẹ́ di òwúrọ̀ ní orí òkè babalọ́lá odò wa ní ìpínlẹ̀ Kwara àwọn akọrin ẹ̀mí evangelist jay adélakùn ayẹwa international lady evangelist bọ́lá rẹ̀ sade taiwo bọ́lá discovery títí ààrẹ tolú adélẹ́gàn àti akọrin àpapọ̀ ẹkùn babájídé níbi tí bàbá wa wòlíì ezekaya olúbóyè ọládèjì ajíire àgbà fún ìjọ àpọ́sẹ́lì ti kristi ní nàìjíríà àti lókè òkun yóò máa tipasẹ̀ mímọ́ ọlọ́run fi ọ̀rọ̀ ọlọ́run sí ogun ayé rẹ nídìí olùṣọ́ àgùntàn ẹ̀sùn ọ̀ládẹ́rẹ́ ààrẹ cs kristi ni àjọmọdé o. ọmọdé àjọ. èyí ni láti sọ fún gbogbo ọmọ ẹgbẹ́ ọdẹ ìbílẹ̀ ní agbègbè ìjẹ̀bú ìjẹ̀bú north local government. ní abẹ́ bàbá wa olórí ọdẹ akilẹ̀ ìjẹ̀bú ẹnjìnìà sáàmù adébáyọ̀ àwa kó ẹgbẹ́ ọdẹ ìbílẹ̀ tuntun jáde tó ń taṣọ tuntun àtaṣọ wa kejì kò làpá. bí a ṣe rí wọn ní ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀ṣun ondo tí wọ́n sì gbó òmìnira láìsí páàhé. ká máa kábùtàn mẹ́rán tàbí káàdì ìjẹ́ fún agbófinró iléeṣẹ́ ọlọ́pàá máa wà ní ìkàlẹ̀ gẹ́gẹ́ rẹ̀ àti láti mọ ojúlówó ọdẹ yàtọ̀ sí àṣàwọ̀ a ó ṣàfihàn aṣọ wa tuntun pẹ̀lú káàdì ìdánimọ̀ àti sàtífíkẹ̀tì tonti stika ẹgbẹ́ ọdẹ ìbílẹ̀ láàmú ọlẹ̀mọ́dé ọ̀pá wa. ọjọ́ keje oṣù kẹta ní ìdánilẹ́kọ̀ọ́ máa wáyé ní ìjẹ̀bú-gbó community town hall ní dédé aago mẹ́sàn-án òwúrọ̀ kídèdè ọmọdé kó wà ní ìjẹ̀bú-gbó kó lọ sí ilé ẹgbẹ́ wọn kó là forúkọ sílẹ̀. ìwé pélébé mo ti forúkọ sílẹ̀. zero eight zero five six one six seven five seven one zero eight zero five six one six seven five five seven one olùkéde ay consult. alárùn ìgbàlà ìgbàlà mọ́sáàdì ìrìnàjò ẹ̀mí tún yá sórílẹ̀-èdè Jordan pẹ̀lú prọfẹsà Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá ayẹwà ọ̀pọ̀ tó ti lọ tó ti bọ̀ pẹ̀lú you fit fly ló ń kọrin ọpẹ́ gbogbo ẹni tó wá ń jàrọ̀kọ̀ láti lọ sórílẹ̀-èdè Jordan àǹfààní tó ti dé ìrìnàjò ẹ̀mí eléyìí á tún ṣàrà ọ̀tọ̀ pẹ̀lú prọfẹsà Sam ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn site where Jesus Christ was baptized and the place where the chariot of fire took Elijah up among other places mentioned in the Bible. Àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fò yín rú o. Láti forúkọsílẹ̀, ẹ yọjú sí ọ́fíìsì yìí fi flat. Success House, Seven Up Road, Olúyọ̀lé Main Estate, Ring Road, Ibadan. Telephone zero eight zero two five two four nine two eight zero zero eight zero two five two four nine two eight zero. Another great holy pilgrimage to the kingdom of Jordan. Do not be left out ọlọ́run ọmọ wálé wá ṣàánú ayé mi. òru ìrànlọ́wọ́ nine of air ọlọ́run ìyàwó lì prophetess olúfúnkẹ́ ọmọwálé jp ọlọ́run ìjọ the new goshen land kerubim and seraphim church ilẹ̀ àbọ̀ àpótí ẹ̀rí olúwa lọ́lọ́run fẹ́ fi òru kan pèsè ìrànlọ́wọ́ fún ogunlọ́gọ̀ àwọn èèyàn òru ìrànlọ́wọ́ lolúwa pè é pẹ̀lú àkòrí ẹ̀yin ò ní ìrànlọ́wọ́ you shall have air lọ́jọ́ tuesday ọjọ́ kẹtàlá oṣù kejì ọdún twenty twenty four láago mẹ́wàá lẹ́ ní gbogbo ẹni tó bá fẹ́ ìrànlọ́wọ́ látòkè yóò péjú sí nujr pcos ìbàdàn gbogbo ìbòjú tí òjò pàdé olóore gbogbo aṣọ ìgún tó ń dín ìrànlọ́wọ́ lọ́wọ́ lolúwa yóò kàn ìrànlọ́wọ́ bá dìde látòkè yóò wá dàbí ẹni pé èèyàn mọ̀ ọ́n ṣe èrèdí ìpàdé òru ìrànlọ́wọ́ rèé níbi tí olúwo ti máa lo ọ̀pọ̀ àwọn wòlíì àtolórí ẹ̀mí ọ̀nbẹ́wálé twins vivian akimorakiyo evangelist yemi david látàbúlé prophet paul ọláyíwọlá pastor ọláyẹmí ọmọwálé prophet samuel ọlábọ̀dé sàmìyẹ àti wòlíì obìnrin tólúwa ń gbọ́ tiẹ̀ bá a fún ní ìran òru ìrànlọ́wọ́ prophet tẹ̀sọ̀lúfúnkẹ́ ọmọwálé jp oh oh o fún o Jésù retí rẹ. ó yẹ jẹ́ ká yọ̀ tẹ́wọ́ gbari ayọ̀ kàǹkà yìí o látọ̀dọ̀ làmìlaka iléeṣẹ́ tó ń pèsè ilé gbé fọmọ nàìjíríà. design bricks homes and properties là ń pèrè ẹ̀ ó yá one two three àti ṣíṣọ́ lójú ẹ̀ ilẹ̀ àlùbáríkà lágbègbè tó yáàyè London Villa Estate rẹ o. apẹtẹ ológun ẹ̀rín road ló wà. nínú àyíká tá a ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn sí ẹlẹtírísítì àti solar. street light tó ń tàn yínyínyín ọ̀nà tí wọ́n ti dọ̀dà sí borehole fence àti security tó dájú. London Villa with London experience tètè dìde fúyà máa bọ̀ kó wá yọlẹ̀ tiẹ̀ kódà òun láǹfààní àti kọ́kọ́ mójú ẹ̀ débẹ̀ kó tó sanwó ètè lọ́ra tiẹ̀ kóṣù yìí ó tó parí o. kàn sí ọ́fíìsì design bricks tó wà ní Ìwó road àti Bódìjà pè wọ́n sórí zero nine zero three nine three three seven five one one zero. wàrálẹ̀ tiẹ̀ ní London Villa Estate ti Design Bricks àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o. ajá balẹ̀. àlọ́pẹ́ ẹ ṣé o ẹ̀yin èèyàn wa ajá àbálẹ̀ ti bẹ̀rẹ̀ ní rẹpẹtẹ rẹpẹtẹ ẹbẹ̀ làlàyé ibẹ̀ lẹ́yìn tẹ́ ti gbọ́ ìfara àmọ́ ẹ jẹ́ àfihàn kí ọmọ onígọ̀gọ̀gọ̀ kọ́ mọ̀ dá ọkọ rẹ̀ mọ̀ bí ó bá ti lọ́wọ́ nǹkan mí nù ẹ jẹ́ kí àfihàn kíra wa àwa oníṣẹ́ rédíò hmm, òní ni àyájọ́ iṣẹ́ rédíò lágbàáyé. ok mm, world okay, radio day. ok bí òun tiẹ̀ síná dídá ń bẹ̀. ẹ eh, kò sí eh, dídá kò sí dídá. ọjọ́ rédíò. Hmm. Ah, ẹ̀yin ọmọ rédíò mo kí yín o. ó ti pẹ́ o ìdọ́ǹtẹ̀ o ìdọ́ǹtẹ̀. tẹ́nìkan ọba tiẹ̀ wá ronú kan kí láàfin máa bára sọ̀rọ̀ báwo láti máa mọ nǹkan tí ń lọ gan-an. ẹ̀ẹ́n eh, ah àmọ́ ah. lọ́kàn lẹ́kùn ara wa àbí ká sì mọ̀ ṣe kéré o kó go go go go go go go eh, tank crying system. bẹ́ẹ̀ ni ká tó dọmi láti mí hmm. àwọn bàbá wa wọn náà ní. àbí ká máa lo àrokò. wọ́n ń pàrokò ìlànà láti lè jẹ́yàn ọmọ tí lọ náà ní hmm. àrokò eh, information náà lọ paasi àbí tank cry gogo gogo ọba mo wíire àbí wo wíire ọba wíire. Eh, bẹ́ẹ̀ni n làbá mọ̀ ṣe dì sí i bí ibà ṣe sọ. àwọn àgbà tí wọ́n ti gbé ti rédíò déhùn rédíò wa tún á yàtọ̀ sí rédíò. bẹ́ẹ̀ni tá a bá sọ sánsánsán mm. mm. bá a ṣe wí ní ìsìn olójú ẹni tí ó yè pé rédíò yàtọ̀ sí rédíò kì í ṣe pé à ń sọ pé àjùlọ ń bẹ fún iléeṣẹ́ rédíò sí rédíò kan ọ̀rọ̀ àjùlọ kọ́ là ń sọ ọ́ rédíò gbà náà ó yàtọ̀ sí rédíò tàkókò yìí ni. Mm, ntèmi ntèmi àti ẹ ń sọ látàrọ ẹ dàtọ lábẹ́ nínú ọyìn rédíò ìsọwọ́ ṣe ètò ńgbà náà ó yàtọ̀ sí tàkókò yìí lákòókò tá a wà ní ìsinyìí gbogbo ọ̀yà ń pera rẹ̀ lódù ni gbogbo ọ̀yà ń pẹ̀rẹ̀ lódì. èmi kọ́ mo pè lásàwọ̀. mo ní àsàwọ̀ wa pọ̀ àjọsọ eh, ni mo sọ ló pè mí àti ẹ̀. torí pọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ tó wà bẹ́ẹ̀ náà hmm. àwọn náà sáni làákàyè hmm. bíi tí wù kọ́ mọ̀ àmọ́ ìlànà téèyàn fi lákàyè nìkan ò ṣe ṣe rédíò àmọ́ ìlànà téèyàn fi wọlé iṣẹ́ <laughs> eh, rédíò nǹkan ni gbogbo rédíò ń lò mọ́ ní ìsìn ìlànà àkọsílẹ̀ ò sí mọ́ kò sí o kò sí o kódà àgbà tí wọ́n bá gbọ́ gẹ́gẹ́ bí agbóhùnsáfẹ́fẹ́ ilé iṣẹ́ rédíò hmm. níjọ́hun ọmọ wòran báyìí ni wọ́n sì kọ́kọ́ wọ́n sì kọ́kọ́ lọ fún ọ ní training náà hmm. ọ lọ jẹ training wa training on the job ni tọ́ ọ bá wà lọ tọ́ ọ bá yege ni o tọ́ ọ̀bá yege ó tún jókòó ó tún máa wò ó. kì ṣe tírénì gbé báàgì lẹ́yìn ọ̀gá kan rárá o rárá o kì ṣe yẹn nìkan ààrẹ náà rárá o professional training ni o professional training tọ́ mhm, lọ kọ́ ìlọ́ọ̀lọ́ mélòó èèyàn bẹ́ẹ̀ mélòó èèyàn bẹ́ẹ̀ ìní bẹ́ẹ̀ lóde lónìí olónìí. ó náà ló jẹ́ kí quality content. ó drop. kó drop ó ti drop hmm. eh, ẹlòmíì wà kámọ́ tí àgbọ̀dọ̀ eh, tí àgbọ̀dọ̀ lọ́ọ̀bẹ̀ ná àkámọ́ ah. wulẹ̀ lọ́ọ̀bẹ̀ ná eh, kákẹ́ bẹ̀rẹ̀ ètò ní ìsìn pé ọ̀yà mo ti bẹ̀rẹ̀ mo kí yín o èmi ọmọ abáàrúsọ àkásámú ọmọ kìnìún kan ọmọ bá dé epo àtàlà lọ́nkàn gàba yìí yóò fi ìṣẹ́jú mẹ́wàá sí yàn. yóò tó wá di kí láti ẹ̀ ṣe lórí ètò lónìí náà. rárá mo ti sí ojú òpó lẹ̀ fún yín ẹ máa ah. pè mí <laughs> rédíò ti kọjá ẹ̀yìn o. hallelujah ẹ àtìgbà tí rédíò ti di poverty alleviation system ah, english fáwọn kan tó ti di escape route fún sísá sísá fáwọn kan irọ́ nǹkan tó pọ̀lọpọ̀ rò tí eh, iléeṣẹ́ rédíò fi wá di mẹ́ta kọ́bọ̀ náà ni pé owó mẹ́mẹ́ o eh? Eh? owó mẹ́bí kíní ń wo owó bàbá síbẹ̀ nìkan mọ́ ní iléeṣẹ́ rédíò mẹ́jọ ẹyin náà rè ó ní iná rè <laughs> bí ti rí rè é. ẹ máa pè bí ti rí rè ah! sanwa ẹ wo ọlọ́run kan ṣàánú wa o béèrè o tó wọ̀ béèrè o tó hmm. wọ̀ ní iléeṣẹ́ rédíò ló yẹ kó hmm. jẹ́. ló fi di pé n tẹ́lò míì tó fẹ́ hmm. sáwọ́sẹ̀ rédíò kí tiẹ̀ ṣe ti láìsẹ̀nsì báyìí kí ṣe tó ní ìdásílẹ̀ ọ̀rọ̀ láìsẹ̀nsì kọ́ láwọn èèyàn. ti àwọn tí àwọn tí wọ́n ń ṣàṣàwọ̀ rẹ̀ n tí wọ́n rò kọ́ wọ́n ń bá wọ́n rò pé ọjọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí sí máikrófóònù báyìí tó ń sọ̀rọ̀ afẹ́fẹ́ ó sì ti bẹ̀rẹ̀ sí ti dolówó. owó de níbo <laughs> níbo sáwọ̀ ọmọ nǹkan tó júrì ni kó tó rí pé atógun ọkọ̀ nílé ayé yìí a ti lòjogún ọdún lọ nílé iṣẹ́ sí òjogún ah, ọdún lọ ni. àwọn máa ń wo ráyè tó ń sọ yìí wọn ò ní gbà tí ẹnu. ìjọ tí ọgbà tí wọ́n dé ni wọ́n fẹ́ máa gun ọkọ̀ <laughs> ah, ebi ebi eh, alhaji abdulrasheed mi ò ń gun ọkọ̀ ọkọ̀ bìdí gẹ́gẹ́ gẹ́gẹ́ báyìí èmi náà gùnrú rẹ̀ ni sẹ́bà náà ah, ni ìwọ kọ́kọ́ ṣàdúrà pé ntójú ọkùnrin ń rí kójú rẹ̀ rí bí wọ́n bá ti ah. débẹ̀ tí wọ́n rí i pé ah, ó dà ní pé ọkọ̀ yìí ò tètè fẹ́ bọ́ sí mọ́ eh, àwọn owó òtítì. wọ́n kàn fi jìbìtì kún. ẹ̀rọ mm, mm. wọn wọ́n sọ pé. Ah, eh, eh, wọ́n kàn bẹ̀rẹ̀ sí í ṣe nǹkan dọ̀tí ó kọ bàbá kí ni. in the name of broadcasting. mi ìsọjú bẹ́ẹ̀ lọ world radio day ni a celebrate o ìtọ́ fàánù ẹ mọ̀ sọ pé kí ni tó dé tá a wá ń sọ èwo ni tá a wá ń sọ yìí à mm. ń sọ àyájọ́ gẹ́gẹ́ bí àyájọ́ ọjọ́ rédíò ní àgbáyé ìtọ́ fàáyé kí ló bá kan wá àrùn kan lọ́fẹ̀ẹ́ ah. bí wọ́n bí ọba jẹ pé èyí ò tó dé kí lọ́wọ́ kàn mí eh, pẹ̀lú bọ́ba eh, ti wọ́n kàn kó ṣe síra rẹ̀. <laughs> Eh, ẹ̀yin náà tẹ̀ ń gbọ́ rédíò ṣé ẹ jèrè rédíò ṣé ẹ jèrè wa ah! ẹ̀yin aráàlú ará àwùjọ ṣé ẹ jèrè rédíò nàìjíríà ṣé ẹ jèrè rédíò ńpínlẹ̀ ọ̀yọ́. ìbéèrè lánàá tẹ wá jèrè fresh fm yìí tẹ jèrè àwa gbóhùnsáfẹ́fẹ́ ẹbẹ̀ irọ́ bí bí bẹ́ẹ̀ bá jèrè wa tó bẹ́ẹ̀ ṣe fẹ́ ẹ jẹ́ àmọ́. ẹyìn ya parí ẹ̀ síbí ẹnìkan mọ tó bá ti pè mí wọn gbọ́ ah à ń gbádùn yìí ò mú ní wá wá wá ẹjọ́ ọlọ́run jáwa náà gbádùn ara wa kókó bẹnu ọlọ́run jáwa náà gbádùn ara wa mọ́sí amọ́sí amọ́sí ni tìrán sọ́sọ́rún yìí tí ọ̀la sọ lọ́rùn tiẹ̀ ọlọ́run lákòjọ́ mọ́fíṣẹ́ ìbúwa ah nǹkan kan náà lájọ nílọ́kàn àti pay dues ìyá àti peer ọlọ́run kò ṣàánú yá bẹ̀rẹ̀ láti Venezuela bẹ́ẹ̀ni ibi tí wọ́n ti fi orílẹ̀-èdè Nàìjíríà wé Venezuela ìgbàgbà àwérò gbogbo náà ni wọ́n kọ́ sí òótọ́ ọ̀rọ̀ sì rèé bí ìsọkúsọ ni àgàgà bí ròyìn bá wá látọ̀dọ̀ ẹgbẹ́ tọ́jú wà nípò ẹgbẹ́ alátakò ah, wọ́n tó gbèdé o wọ́n tó gbèdé o ọ̀tẹ̀ ni èpòdù ọ̀yà o e, ẹjẹ́ àkànná kí ni wọ́n wí PDP ló sọ̀rọ̀ fúnjọba tí ń bẹ níta ó yẹ bá wa ká lọ ẹ já nìṣó lójú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard fún tòní bọ́rọ̀ ajé wa ṣe rí i àwọn gómìnà PDP ti sọ̀rọ̀ sókè pé hey, ojúpọ̀nà ìrìn àjò lọ sí Venezuela òun náà ni Nàìjíríà mórí lé o lábẹ́ ìjọba Tinubu àwọn aráàlú ebi búkú ní pa wọ́n ètò ààbò kọ̀dẹ́rùn mọ́ gbogbo ẹ̀ wá ṣá málámálá ìròyìn yẹn òun rèé lẹ́kùnrẹ́rẹ́ àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp people's democratic party governance forum àwọn náà ni wọ́n ti pariwo síta wípé bí ìgbésí ayé ṣe dà kalẹ̀ fọ́mọ nàìjíríà yìí ó ti ń méwu lọ́wọ́ ọlọ́mọ sì jẹ́ kéwu yìí kó wu wá débi pé yóò bá nǹkan míì dé lẹ́yìn ọ̀rẹ́ yìí àwọn gómìnà pdp ni wọ́n panupọ̀ sọ̀rọ̀ pé ibi tí ẹsẹ̀ orílẹ̀-èdè nàìjíríà ń yẹ̀ gẹ̀rẹ̀ lọ yìí ń yẹ̀ lọ irúfẹ́ agbami tí ń gbé Venezuela lọ pàápàá ìṣẹ̀lẹ̀ agbako tí ń bá ọrọ̀ ajé ní Venezuela tó fi jẹ́ pé eku òkè bí eku ní Venezuela ẹyẹ òkè bí ẹyẹ ọmọnìyàn náà fọhùn bí ọmọnìyàn ńbẹ̀ mọ́ lórílẹ̀‐èdè ọ̀hún irú bẹ́ẹ̀ ló ti fẹ́ máa ṣẹlẹ̀ lábẹ́ ìjọba tí Tinubu ń ṣe yìí ẹni tí ṣe alága fún àgbáríjọpọ̀ àwọn gómìnà PDP ẹni náà tún ni gómìnà Bauchi Bala Mohammed Bala ní Bala ní nǹkan dì lábẹ́ ìjọba Bọ́lá Tinubu báyìí o Mohammed ní a sì máa mú ọ̀rọ̀ ìsọ sígboro kétí gbogbo ẹni gbogbo tí ń gbọ́ wa lágbàáyé kó lè bá a gbọ́ ká lè bá a mọ̀ pé a lè dákẹ́kú a sì lè wòsùn rọ́ràn ẹgbẹ́ People's Democratic Party àwọn PDP gómìnà wọn ni wọ́n wá ṣèpàdé kan ní Ìbàdàn tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ilé gómìnà yes ibùdó gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ń bẹ ní Àbújá òun náà ni ìpàdé tí à ń sọ yìí ni ó ti wáyé Ọ̀yọ́ State Governance Lodge ní abuja òun náà ni ìpàdé àwọn gómìnà PDP ti wáyé ní àná òde yìí ńgbà wọn parí ìpàdé wọn tí wọ́n ju àtẹ̀jáde communique wọn tí wọ́n jù sí ìgboro tó ba oníròyìn ní ọwọ́ lódì tí àwa ń tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ rẹ̀ kalẹ̀ sí etígbọ̀ tìyín o nínú àtẹ̀jáde wọn lẹ́yìn ìpàdé àwọn gómìnà PDP ní lóòótọ́ ń tilẹ̀ ń tọ̀ lọ́hùn ká mọ̀ pòrọ́ ká mọ̀ jalè ẹ̀yìn ọ̀rọ̀ ayọ̀ subsidy ẹgbẹ́ PDP náà faramọ́ níbẹ̀rẹ̀ ìjọba yìí torí pé ọ̀pọ̀ àwọn eh, tí wọ́n jẹ́ olùdíje fún ipò ààrẹ gan àwọn náà fi polongo ìbò páwọn yọ owó ìrànwọ́ orí epo ni àfibínú ńgbà tí ọ̀gá wa tí ń ṣe aṣọ òbúra nàìjíríà tí ń ṣẹ̀ṣẹ̀ búra fún gbà náà bọ́lá tinubu tó kéde pé subsidy is gone àbínú àwa náà sì gbárùkù tí pé kí elédùmarè kó jẹ́ kí yíyọ subsidy kó so èso rere fún nàìjíríà àmọ́ lábọ̀ ọjà a rí i pé ọjà subsidies gan yìí ó padà dàdàkúdà sílẹ̀ dàdàkúdà ságbádà nàìjíríà táwọn ọmọ nàìjíríà láti mọ̀ ẹ̀yàn wọn ni àwa ọ̀rọ̀ nírò pé àṣé bọ́lá tinubu kọ̀ palẹ̀ mọ́ tó fi fẹ́ẹ́ pejò ló fi jẹ́ wípé ńgbà tí subsidies gan látẹnu ẹ̀ tán ó padà dá nǹkan míì sílẹ̀ sí ìgbésí ayé ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọn ò ṣèyí tó yẹ kí wọ́n ṣe. Si kó tó di pé wọ́n yọ subsidy ìbá jẹ́ pé ìpinnu yíyọ subsidy yìí ó rìn lójú òpó bó ti tọ́ bó ti yẹ ìnira báyìí kò ní bá ọmọ nàìjíríà tó yìí àwọn gómìnà nínú PDP ní ẹ wo bí àtìgbà tí subsidy is gone ẹ wo bí náírà ṣe ń ṣubú yakata ṣubú yakata bí àfiṣe ní gbogbo ìgbà ibi ó ṣubú dé náà ló jẹ́ kí dọ́là kó dìde mọ́ lára tó wá fìdí wípé bí owó yìí ṣe fẹ́ máa jọ bébà lásán láàsán yín náírà nàìjíríà bí ó ṣe fẹ́ máa jọ bébà lásán láàsán tí ọ̀fẹ́ di nkankan tọ́já mọ́ nkankan mọ́ ah irun tó ṣe wọ́n ní Venezuela nu tí ìgbésí ayé wọn tó fi dàdàkudà báyìí náà ni nǹkan tún fi ń lọ ló tún ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè nàìjíríà àwọn gómìnà PDP ní ẹwà àwọn ìlànà ètò tí wọ́n gbé ètò ọrọ̀ ajé lólórí economic policies ah ó dàbẹ̀ ń pé orí iyanrìn ni wọ́n kọ́lé ẹkọ́nọ́mì sí lábẹ́ Bọ́lá Tinubu yìí ilé tá a sì kọ́ sórí iyanrìn bá fẹ́ fẹ́ bá fẹ́ nífẹ̀ẹ́ fẹ́rẹ́fẹ́ yóò fẹ́ lọ nífẹ̀ẹ́kúfẹ́ ni láfi ní nǹkan ọ̀wọ̀ kò ṣe bámu àwa sì ń gbìyànjú o gẹ́gẹ́ bí alátakò tí orí wa pé tí kì kàn ṣe pé ìbọn òṣèlú la máa ń yìn ní gbogbo ìgbà fàpẹẹrẹ nbí a ní àgbáríjọpọ̀ ẹgbẹ́ gómìnà ní Nàìjíríà Nigeria Governors Forum gómìnà PDP náà bẹ́ẹ̀ a sì máa fọwọ́ kún ìjọba tí ń bẹ lóde láti jẹ́ kí ètò ọrọ̀ ajé kò jìnnà dénú e, igun míì tá tún ti máa ń pàdé òun náà tún ni ìgbìmọ̀ amúṣẹ́yá tí ń ṣe kò kárí ètò ọrọ̀ ajé nílẹ̀ yìí National Economic Council NEC ń bá àwọn ọmọ ẹgbẹ́ PDP náà ń bí atúnwà ń bẹ̀ atúnmọ̀ ń fohùn kún ohùn kí ìdàgbàsókè Nàìjíríà kó lè bá àyà kankan ká lè bá àjọ bọ́ nínú lọ́bọ̀lọ́bọ̀ yìí àmọ́ gbogbo pa gbogbo po ibi paapo náà ló tún padà já sí nǹkan sọmọ náà o ìjọba tí APC ń ṣe é lọ yìí <laughs> ó dàbẹ̀ pé ó ti fẹ́ sọ ayé di málámálá. Mala di ayé tí ò nítumọ̀ ìlàlàsí òun ìpayín keke ni ó ń bí o fáwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà bá a ṣe ń ba lọ yìí ṣé ìṣe ojú òpó tọ́já sí Venezuela làwa náà tún mórí lé o àwọn gómìnà PDP ni wọ́n sọ bẹ́ẹ̀ ìròyìn yẹn pọ̀ mọ̀kàn ní kọ́kọ́ ṣẹ̀yìn lọ́wọ́ ni. alright ìròyìn tèmi ò fi ṣẹ̀yìn lọ́wọ́ inú ìwé Nigerian Tribune náà ni wọ́n kọ sí ọ ó dàbí ẹni pé ìròyìn ọ̀hún pariwo síta náà ni tó sì fa ojú ẹni tí í ṣe ìyàwó ààrẹ wa mọ́ra èyí òun sẹ́nitọ̀ olúrẹ̀mí tinubu níbi tí emir àti kano ado bayero tó ti bá sọ̀rọ̀ wípé bódì ọba àgbọ̀ràn la fi sọ létí ọmọ rẹ̀ ó ní màmá ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ bá ń sọ fún ọkọ yín pé ebi ń para àlù emir kano alhaji aminu ado bayero ní ọjọ́ ajé àná ni ọ̀ ló sọ fún ìyàwó ààrẹ wa sẹ́nẹ́tọ̀ olúrẹ̀mí tinubu pé kọ́dàkùn dábọ̀ bá mi sọ fún ààrẹ bọ́lá tinubu pé ọmọ orílẹ̀-èdè nàìjíríà ebi ti ń pa wọn ò tinubu ọwà nǹkan tí ọba ṣe sí i báyìí ló sọ̀rọ̀ yìí ní ìlú kánò nígbà tí olúrẹ̀mí tinubu tó lọ rí kí ní ààfin rẹ̀ kó tó di pé ó lọ bí àṣeyẹ kan tó wáyé ní mariam abacha american university ní kánò emir sọ ni pé sẹ́ńtọ̀ olúrẹ̀mí tinubu ìwọ́kọ̀ yìí dákunjọ́ bá mi sọ fún ààrẹ bọ́lá tinubu pé ó wá sí ààfin o èmi mo sì rán ọ sí wípé nǹkan tó ju ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti ń rí lákòókò yìí ebi ni o ebi ti han àwọn aráàlú léèmọ̀ tán lórílẹ̀-èdè nàìjíríà ara ń ní ìlú ebi ti hàn wá léèmọ̀ bá a sọ fún kọ́ ọmọ tẹ̀mọ́ ààrẹ létí gbọmọgbọmọ kì í sì máa gbọ́ ní kánò ní àhín wọn ní nítòótọ́ ó ní a ní gbogbo ọ̀nà tá a fi lè bá ààrẹ sọ̀rọ̀ láì jẹ́ pé àárín ìyàwó rẹ̀ sí i àmọ́ èmi mọ̀ dájú tàdá pé ìtẹ́lẹ̀ díẹ̀ ni kiri ní tiẹ̀ pé aṣọ tó kángun ségun náà ń pè ń jẹ̀pẹ́ ẹ̀yin gangan tẹ́ ẹ jẹ́ ìyàwó rẹ̀ ẹ wò ó ẹ mọ̀ bí tẹ́ ẹ ti bá rẹ̀ sọ̀rọ̀ wípé àwọn èèyàn ti bọ́ùn o ní orílẹ̀-èdè nàìjíríà ebi o ti yín wa lọ́rùn tán káàkiri tìbútòrò orílẹ̀-èdè yìí bayero èdè haúsá èló kúkú ń sọ̀rọ̀ bíi ti ń wí làwọn kan ń tu sí mhm. èdè òyìnbó kí ìyàwó tinubu kó lè bá a gbọ́ nǹkan tí ń sọ dáadáa ó níbi tí ebi dé dúró lórílẹ̀‐èdè nàìjíríà yìí àmọ́ ó wípé kì í ṣe ìjọba yín pé ọwọ́ yín ló ti bẹ̀rẹ̀ ẹ mọ̀ àpẹ́ jogún rẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ àmọ́ àkókò tá a wà yìí ó peléke ju ti àtẹ̀yìnwá lọ nígbà tí ń ṣe àlàyé wípé yàtọ̀ sí ti ebi o àìsí ètò ààbò lórílẹ̀‐èdè wa nàìjíríà wàhálà míì tún lè léyùn tí ń dojúkọ orílẹ̀‐èdè nàìjíríà mọ́ ọ mọ̀ pé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ẹ wo ẹ̀yin náà bá ń lẹ̀ ni àmọ́ ẹ̀yin lẹ tẹ́rí sí o ẹ̀yin lẹ sọ pé ẹ̀yin lọ́kàn ẹ̀ a sì mọ̀ pé orí yín gbé àyà yín gbà á lẹ fi sọ pé ẹ fẹ́ ṣe é torí eléyìí o èèyàn ò ní kán lumi tán kọ́ máa kígbe òtútù hmm. ẹ bá níyanjú rẹ̀ ni o sọ bẹ́ẹ̀ fún Tinubu pé èmi mo rán ọ sí i wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan làwọn èèyàn wa ń bà wá sọ mélòó la fẹ́ kà inú èyí àdípèlé ni ó ní bí n bá ní máa kà á lára táwọn èèyàn ń wí fún yín ìkan tó rè tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ sọ fún mi láàárọ̀ tòní wípé ààrẹ Bọ́lá Tinubu ọkàn tiẹ̀ pinnu lọ́kàn rẹ̀ pé olúléeṣẹ́ báńkì àpapọ̀ nàìjíríà cbn wọ́n gbé kúò níbi tó wà wọ́n rù lọ sẹ́kọ̀ọ́ fèrèjàgàn bákan náà federal aviation authority of nigeria wọ́n tún gbẹ̀yìn náà ó rí fèrèjàgàn ní ìlú èkó ẹ̀ wò ó ṣe é rí i níta àbàfẹ́ ó bàjẹ́ oníbà àti ṣe é ṣe tí tinubu gangan ò tiẹ̀ wá àsìkò kó ṣàlàyé ti ń bẹ nídìí ẹ̀ kó wí jáde fún àwọn èèyàn léde tí yóò yé wọn ní pọ́nbélé ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tẹ́ ẹ lè ṣe ó ní la aráàlú lọ́yẹ̀ lórí ìgbésẹ̀ kígbésẹ̀ tẹ́ ẹ bá gbé wọ́n tó máa dorí ọ̀rọ̀ kodò mọ́ ìjọba lọ́wọ́ a mọ̀ pé ìjọba ó ní nǹkan tó fà á tó fi jẹ́ pé wọ́n gbé CBN kúrò níbi ó tí wọ́n rù lọ sí Èkó àti Federal Airport Authority of Nigeria náà lọ sí ìlú Èkó àmọ́ ṣe é rí mọ̀ ń láti kàn sára sí ìwọ gangan tó jẹ́ ìyàwó ààrẹ wa pé o mú ọ̀rọ̀ àwọn èwe àwọn ọmọ kéékèèké o mú lọ́kùnkúndùn lórí ìlànà kan tó gbé kalẹ̀ pé kébi ọmọ bá pa àwọn ọmọ tán mọ́ wa lórílẹ̀‐èdè nàìjíríà èyí ò náà ó bù díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan bẹ̀ nígbà tí Rẹ̀mí Tinubu tí ó àmọ́ fèsì fún nǹkan tí Àdó Bayero tó wí gẹ́bí Emir Kano ò ẹ ṣé o gbogbo ń tẹ́ wí ò ní mọ̀ gbọ́ tí n bá sì ti ń dé ilé n ó fi iṣẹ́ yín jẹ́ gbogbo nǹkan tí kú ń ṣẹlẹ̀ yìí àwa náà mọ̀ wípé orí ń ta aráàlú ṣùgbọ́n adìẹ ìṣàkóso Tinubu ó náà làágùn ìyẹn ni ò tí ì jẹ́ kẹ́ mọ̀ ó sọ àlàyé wípé ìgbésẹ̀ àkọ́kọ́ tí Tinubu gbé kó tó di pé ẹ̀yin náà ń sọ̀rọ̀ yìí ni pé ó ti pàṣẹ ọ̀ pé kí wọ́n gbé òbítíbitì oúnjẹ kí wọ́n rù bọ́ síta àwọn jéró ni o ọkà bàbà ni o àgbàdo ni o ìrẹsì kí wọ́n rù jáde lọ́pọ̀ yanturu kí orí oyè ta ọmọ Nàìjíríà pàápàá ebi tọ́gbòde yìí sẹ́nẹ̀tì Tinubu ọkàn sára sáwọn èèyàn ìpínlẹ̀ Kánò pé ẹ mọ̀ ṣéun o ọ̀wọ́tọ́ ní fọwọ́tọ̀ wà àwa mọ̀ wípé ẹ̀dúró gbagbagba tí ọkọ mi ní gbogbo ògbà nígbà tí ó kọ́kọ́ wá tọ́wọ́ apolongo ìbò ní àhín mọ̀mọ́ bẹ́ẹ̀ ṣe sí gàngán tẹ́ ẹ̀ bọ́ta kábíyèsí àdóbáyérò ẹ bá ń kí àwọn èèyàn pé àwọn náà wọ́n ṣe dáadáa wọ́n fi iṣẹ́ yín jẹ́ fún baálé mi tí n bá ti padà dé inú ilé àdóbáyérò hmm. emir kano ọ̀ràn rẹ̀mí tinubu sí baálé rẹ̀ pé ebi ti hàn lulẹ̀ mọ̀ tán o. kàbíyèsí àwọn ajínigbé pamọ́ wọ́n ti ń sá kúrò ní èkìtì Edo àti Kogi wọ́n ti ń yabo ìpínlẹ̀ Ondo Àmọ̀tẹ́kùn ló sọ bẹ́ẹ̀ ikọ̀ aláàbò òbílẹ̀ ní ilẹ̀ káàrọ̀ àjíribí tá a mọ̀ sí ikọ̀ àmọ̀tẹ́kùn àná òun náà ní ọ́n ké tantan pé àwọn ajínigbé pamọ́ tí wọ́n yabo ìpínlẹ̀ èkìtì ẹ̀dó àti kogi wọ́n ní ìbẹ̀rùbojo àwọn ológun tí àwọn náà yabo àwọn ìpínlẹ̀ tọ́rọ̀ kàn Kogi Èkìtì àtẹ̀dó ìyàbò àwọn ìpínlẹ̀ yìí ó ti jẹ́ káwọn ará bíi ọmọ sákò ní ìgbà wọn gan ní àwọn ológun bẹ́ẹ̀ sísákò wọn Ondo ni wọ́n wá pàgọ́ sí báyìí o ti iṣẹ́ aburú ojoojúmọ́ tó sì ń ṣẹlẹ̀ londo balógun ikọ̀ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ ondo ọ̀gbẹ́ni adétúnjì adélẹ́yẹ òun náà ló tara pòrò sọ̀rọ̀ yìí láòkò tí wọ́n fojú àwọn karambà ní afurasí ajínigbé mẹ́tàlé ní ogójì forty three tí wọ́n fi ojú wọn tí wọ́n fi hàn fáwọn èèyàn àti àwọn míì tí wọ́n ń ṣe iṣẹ́ oró míì láti Àkúrẹ́ olóyè mẹ́kùn kọ̀mándà àmọ̀tẹ́kùn pínlẹ̀ Ondo Adélẹ́yẹ ni hmm, ẹ̀rù ń bani báyìí o pàápàá nípínlẹ̀ Ondo oníbo tiẹ̀ jẹ́ pé ojoojúmọ́ là ń gbọ́ ìjínigbé pamọ́ eh, ìjínigbé pamọ́ lẹ́dọ̀ Èkìtì àti Kogi ó ní síbẹ̀ náà ó dàbẹ̀ pé àwọn ará táwọn sọ́jà ló ń ṣẹ̀rùbà láwọn ibi tọ́rọ̀ kàn wọ́n ti wá ń ya bo àwọn agbègbè ní ìpínlẹ̀ Ondo ìròyìn yẹn ń pé Ọlọ́run ìyọ́ṣà tiẹ̀ bá wa ṣe náà ni ẹ jẹ́ à lọ sí ibi ìròyìn míì tó kan ẹgbẹ́ òṣìṣẹ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ìdí tó fi yẹ kí ìjọba Nàìjíríà ó san mílíọ̀nù kan bí owó oṣù lóṣooṣù fóṣìṣẹ́ tó kéré jù one million naira gẹ́gẹ́ bíi minimum wage nílẹ̀ yìí ìròyìn yẹn rèé o ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ wa Nigeria Labour Congress NLC ni wọ́n ti ṣàlàyé pé àwọn retí o bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ó ṣe buwọ́lu mílíọ̀nù kan náírà gẹ́gẹ́ bí owó oṣù eléyìí tó kéré jù fóṣìṣẹ́ tó kéré jù lóṣooṣù ààrẹ fún ẹgbẹ́ NLC ní Nàìjíríà Joe Ajaero òun náà ló sọ̀rọ̀ ajá èrò ní ajá àjò àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè nàìjíríà tí ò jẹ́ kí wọ́n lájẹsẹ́kù tó tún jẹ́ kí ìgbésí ayé ọmọ sámálámálá nínú ayé tí nira tó ti ìpayín keke ètò ọrọ̀ ajé lásìkò yìí kò jẹ́ kówó kankan ó tó na mọ́ o àjà ìròní fún ìdí èyí ó yẹ kí ìjọba kí wọ́n máa ronú bí wọ́n sì máa san mílíọ̀nù kọ̀ọ̀kan ní oṣooṣù fóṣìṣẹ́ tó kéré jù nù o yes lábẹ́ rẹ̀ ni mo ti á tún rí ròyìn míì wọ́n kọ sẹ́gbẹ̀ẹ́ ara wọn ni o wọ́n ní ẹgbẹ́ òṣìṣẹ́ ti fún ìjọba nàìjíríà ní gbèdéke ọjọ́ mẹ́rìnlá bí bẹ́ẹ̀ kọ́ tí ó nàìjíríà tìtìtìtìtì ni ìjọba nàìjíríà ń kọ lẹ́tà sí ìròyìn ọ̀rẹ́ ní mọ́ńbé àwọn aṣíwájú ẹgbẹ́ òṣìṣẹ́ Nigeria Labour Congress TUC àti iyì kan wọn Trade Union Congress TUC àti NLC wọ́n ti panu pọ̀ wọ́n ti sọ̀rọ̀ sétí ìjọba nàìjíríà pé àwọn fún wọn ní gbèdéke ọjọ́ mẹ́rìnlá fourteen day nationwide uh, nationwide strike ni yóò ṣẹlẹ̀ bí ìjọba orílẹ̀-èdè nàìjíríà ò bá ti tètè gbọ́ gbogbo tí àwọn ń béèrè fún wọ́n ní ẹ wo lásìkò tí àwọn sì ti gbé gbèdéke kalẹ̀ bí gbèdéke ọ̀hún bá ti tẹnubodò tán odò tó bá ti ń sàn ni kò tún bojú wẹ̀yìn mọ́ ni ìgbésẹ̀ àwọn o àwọn ó padà gùn lé ìyanṣẹ́lódì gbogbo bí tí wù kórí gbogbo bí tí wù kọ́ mọ ìròyìn ẹni pé àlùtà continua Victoria Asata. okay lẹ́yìn ìròyìn eléyùn ó yẹ kí n gbé eléyìí náà kà látàrí ni o wọ́n ní ó ti tó gẹ́ o alódòdún kò gbọ́dọ̀ máa dárin ẹ kéde pé nǹkan ọ̀rọ̀gbọ lẹ́ka ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà bí ọ̀wọ̀ ẹgbẹ́ UT ló sọ bẹ́ẹ̀ fún Tinubu àwọn tí wọ́n jẹ́ adarí fún ẹgbẹ́ Nigeria Union of Teachers NUT wọ́n ti ké sí ààrẹ Bọ́lá Tinubu ọ̀ pé kéde pé nǹkan ọ̀rọ̀ gbọ́ apá àjọbọ̀ kàmọ́ lẹ́ka ètò ààbò báyìí tá a bá fojú o bí gbogbo wàhálà àjòjúmọ́ bó ṣe ń bẹ́ sílẹ̀ káàkiri àwọn tèbútòrò orílẹ̀-èdè wa nàìjíríà pàápàá ìjínigbé àwọn olùkọ́ àti àwọn ọmọ tó ń lọ sí iléèwé ààrẹ fún ẹgbẹ́ NUT comrade Titus Audu Amba ló sọ̀rọ̀ náà jáde ò ní ọjọ́ ajé àná níbi tí wọ́n ti jókòó ṣe ìpàdé ìforíkorí lórí pé báwo ni nǹkan ṣe wá ń lọ báyìí o níbo ni káà náà dá nǹkan gbà nínú ọdún tuntun 2024 níbẹ̀ náà ni ó ti sọ wípé ti ń dààmú àwọn táwọn jẹ́ olùkọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ó ti di ìdààmú dààbò torí pé àwọn ajínigbé yìí wọn ò mójútó ọ̀nà bòmíì mọ́ abalẹ̀ ètò ẹ̀kọ́ ni wọ́n dojú pàápàá ìjínigbé àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ Amba ló tún sọ wípé kí wọ́n gbé ìlànà míì kalẹ̀ tó jẹ́ kí ìgbésí ayé kọ bẹ́sùẹ̀ fún àwọn olùkọ́ pẹ̀lú owó oṣù tuntun èyí tí wọ́n ń pè ní teachers professional salary structure tí àwọn ti ń béèrè lọ́dọ̀ ìjọba wọn láwọn ti sọ tipẹ́tipẹ́tipẹ́ kó tó kan ààrẹ Bọ́lá Tinubu wọn ní àmọ́ nígbà tí àwọn sọ pẹ̀lú ààrẹ tó kúrò ní ipò ààrẹ Muhammadu Buhari ó ní kínà ni wọ́n bá yọ wọn ò mú nǹkan kan bọ̀ nídìí ìjíròrò àjókòó-kúdórógbó èyí táwọn ṣe pẹ̀lú ìṣàkóso tó kù lórí àga ó ṣe àlàyé ọ̀ wípé àwọn tí wọ́n ń jí gbé káàkiri kì í ṣe ní ìgbèríko nìkan ọ̀ àwọn atiláwí wọ́n ti yabo ìgboro ẹnikẹ́ni èyí tí ọba da palẹ̀ pẹ́rẹ́ gbígbé tí wọ́n bá gbé inú agijù ni ó ti máa báwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ pé ẹ dákun ẹ bá ń wá mílíọ̀nù lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ báyìí àmọ́ bò láti á fẹ́ ṣe ọ́ nígbà tó mú wá sí ìrántí ò ó ní ní ìpínlẹ̀ Kaduna níbi tí wọ́n ti gbé principal ilé ẹ̀kọ́ gíga kan èyí tí ó wà ní Beningari ó ní ṣe bí wọ́n gbé wọ́n sì tún gbé àwọn ọmọléèwé bíi mẹ́ta Amba ló ṣe àlàyé pé owó ètò jẹ́ mílíọ̀nù tó gbé mílíọ̀nù kan ni wọ́n béèrè kó tó di pé wọ́n tú ọ̀gá iléèwé sílẹ̀ àti àwọn ọmọ èyí tí wọ́n kó pẹ̀lú rẹ̀ ó lóun fìdí ẹ̀ múlẹ̀ fún yìí o wípé wọ́n ti pa ọkùnrin kan àti àwọn ọmọ tí wọ́n jọ jí gbé báyìí nínú àtìmọ́lé òun wọ́n ní ẹni tí wọ́n gbé lọ ń ló sọ bẹ́ẹ̀ pé ń tójú òun rí ẹnu ò lè kà tán nínú agijù tí wọ́n fi àwọn pamọ́ sí ó sọ ọ́ wípé àwọn nǹkan táwọn ń gbọ́ látẹnu àwọn tó wà lẹ́ka ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà ó ti fi lélẹ̀ wípé àwọn èèyàn tó lé ní bíi mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni wọ́n ti pàdánù ní. Ni kọ̀pẹ́kọ̀pẹ́ yìí lórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀daràn tí ẹ̀sìn ti jí gbé tí wọn ò tí ì mọ ibi tí wọ́n wà dòní olónìí yóò tó bí ẹgbẹ̀rún lọ́nà mẹ́ẹ̀ẹ́dógún ó lé díẹ̀ gẹ́gẹ́ bí àmbà bó ṣe ń tẹ̀ síwájú ó lákòókò tó orílẹ̀‐èdè nàìjíríà wà báyìí ó ní nǹkan tó ti ń fi wọn alápè lẹ́ka ètò ààbò ó ló ti gbẹnu tán mélòó ni káwá sọ ó ní Boko Haram wọ́n ṣe tiwọn láti ìlà oòrùn àríwá wọ́n tún lọ sí ìwọ̀ oòrùn àríwá ó láwọn Fúlàní darandaran àwọn náà tún gbé tiwọn náà dé èwo ni káwá gbọ́ ó ní ní ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà bí a ṣe ń dààmú ọ̀nà ó ní wọ́n tiẹ̀ ti wá síjú sí ilẹ̀ káàró òjìrè náà báyìí ó ní ẹ̀gbọ́n náà níbo wá ni èèyàn ti lè sùn tí ó di ojú méjèèjì lórílẹ̀-èdè Nàìjíríà ó ní báyìí ẹ̀bẹ̀ làwọn wà ń bẹ̀ o fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ kéde pé nǹkan ọ̀rọ̀ gbọ́ ṣébi tó orí bá ń ta ni àmọ́ ké kẹ́ ẹ pé àwọn èèyàn tó bá lè ràn yín lọ́wọ́ lórí ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà kámọ́wulẹ̀ mọ́ díbọ́n pé a wà lórí àkóso a wà lórí àkóso ẹ̀mí sì ń bọ́ tán lọ bẹ́ẹ̀ mi bá bọ́ tán pátápátá tá a láàṣì ìjọba lé lórí hmm. ìròyìn ẹ̀rí inú òwe ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ yìí. tọ bá a bá padà dé ara àwọn ìròyìn tẹ́ gbọ́rẹ̀ o Sanusi àti ọ̀sí wọ́n ti ṣíṣọ lójú eégún ọ̀rọ̀ pé ẹ má dẹ̀bi ọ̀rọ̀ ru Tinubu bí nǹkan ṣe ń ṣe Nàìjíríà yìí Buhari ní kẹ́ẹ̀bi léèrè bó ṣe jẹ́ ń bá a wí fún yín tó ń gbà náà pé ọ̀rọ̀ iṣẹ́ láti gbé Nàìjíríà débi ògo kò yé Buhari ló fi da gbogbo ẹ̀rú kó tó lọ ìròyìn ń bọ̀ lórí ẹ̀ à ń lọ sójú ọjà. ajá balẹ̀. alágbára alágbára o agbára lómi lọ. ó yóò torí agbára nínú pàdé má jẹ̀mú yẹn. nínú ìjọ the Lord City gospel grace ministry àkórí tí ọlọ́run fún ìránṣẹ́ pásítọ̀ enoch fọlọ́nṣá unstoppable great power agbára ńlá tí o ṣe dádúró. ìwọ náà darapọ̀ láti Wednesday twenty first February to Friday twenty two láti gba agbára ọlọ́run àlàyé láti rìn láti sáré àti láti fò. débi tí ọlọ́run ti máa lọ apọ́sítù kẹlẹ́ bolúkáyọ̀dé pásítọ̀ sàmàdé kagun àwọn olórí ẹ̀mí ìlà ìjà kẹtùdé ọlọ́run sọ bẹ́ẹ̀ ọ̀pẹ olùtọ́kùn adó tìmọ̀rá yọ ní ọlá òkìkí jésù bíbí o love city choir pastor enoch fọlọ́nṣọ́ máa gba gbogbo èèyàn lálejò ọjọ́ wednesday twenty first february feast of power ní láago méje òwúrọ̀ thursday twenty second praise the name of láago méje òwúrọ̀ sí méjìlá ọ̀sán ọjọ́ friday the great grace night látàgọ́ mẹ́wàá àṣálẹ́ gbogbo ẹ̀ nínú ìjọ the lord city gospel grace ministry M ma alilea of akérèfọ́ street meridian bus stop àpáta ìbàdàn is going to be powerful be there. bí yọ kéèké tó bá ẹni àǹfààní ńlá tí relé yìí ò fún gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ fẹ́lẹ̀ síbi táwọn èèyàn ti ń gbé tí náà mọ̀nàmọ́ná wà ń bẹ̀ tọ́nà sì da dórí ilẹ̀ náà pẹ̀lú perimeter fence. àtàwọn ohun amáyédẹrùn mìíràn tó ń dé ètò ààbò tó péye pàápàá jùlọ tí kò sí payà wàhálà ọmọ nílẹ̀ rálẹ̀ kó o gbalẹ̀ lójú ẹsẹ̀ ni iléeṣẹ́ miyàn KK Global Engineering Company tó wà ní MKK purpose Building agara odò ẹja New Garage Area ibadan. ló ń ṣe gudugudu méje yàyà mẹ́fà fún gbogbo àwọn oníbàárà wọn iléeṣẹ́ tó ti wà fún ọ̀pọ̀ ọdún sẹ́yìn tí kò sì sálẹ̀ èbù nínú orúkọ wọn àwọn lónìí lẹ́gbẹ̀ẹ́sì estate tó wà ládébáyọ̀ area olúyọ̀lé local government headquarters office ìbàdàn. nítorí àǹfààní mega promo tó ń lọ lọ́wọ́ ẹ lè rí lẹ́rà ní grace estate ní five hundred thousand naira. pẹ̀lú ẹ̀bùn bẹ́ẹ̀ làǹfààní sún díẹ̀ díẹ̀ náà tún wà ìwọ náà tara ṣàṣà kó wá gba fọ́ọ̀mù dáǹfààní yóò tó kásẹ̀ ńlẹ̀. kọ́lọ̀ whatsapp zero seven zero five three nine three six zero one three zero seven zero five three nine three six zero one three a tún ti gbede o. ẹ wá bá wa ra o. tí pọ́ǹpì ló gbede o. ẹ wá bá wa ra o <laughs> sí bẹ́ẹ̀. ó ti fojú hàn gbangbangba wípé tí pọ́ǹpì concept lónílẹ̀ ìfọkànbalẹ̀. àwa nìkan la ń talẹ̀ tán fáwọn èèyàn búlọ́ọ̀kù fáwọn èèyàn símẹ́ǹtì kílé kíkọ́ ò lè yá. gbogbo èèyàn ló ń jẹ́rìí sí tí wọ́n ń kan sára sí wa. ọlọ́run ló falùbáríkà sí fáwa nílé iṣẹ́ tí pọ́ǹpì concept. wọn kì í pẹni tó kọ́lé ní house lord landlord ni o. torí pẹni tó ralẹ̀ ló ń kọ́lé. ọdún yìí ò gbọdọ̀ yẹ. ìwọ náà máa di landlord. ìgbésẹ̀ ọlọ́gbọ́n ni kò gbé o. ilẹ̀ tí pọ́ǹpì plọ̀tì kan ní mọ́níyà phase one. ètò wà lájì àtẹ́lẹ̀ ètò wà lágùn nine hundred thousand naira péré ni jimaniya phase two ní one million naira péré ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì tí pọ́ǹpì tó wà nọmba twelve arẹ́tẹ̀dù street ààrẹ avenue new bodijà ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. àti kórede àti kórewa àmúrewa ṣe máa ṣe nìyẹn tí pọ́ǹpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ǹpì concept developer that cares báńjọ̀nù ló mu po kò yéèyàn ìlàjì táǹkì tí mo rà láì rìnrìn àjò. ìwọ lọ jásì nínú epo ọ̀wọ́n gógó àtafẹ́fẹ́ gáàsì tí ò ṣe rọ́ọ̀lù bẹ́yẹn bá lo kánà kòkó léwọ̀ nano magic fuel ní kánà kò gbàlódé sọ bẹ́ntì sínú epo pẹtrol tatótó ló sínú sìnínda gáàsì ẹ̀ tàbí yín kínní sínú epo jẹnẹrétọ̀ wàá fẹ̀yìntì kó wòye ìgbà tẹ́pọ̀ àtafẹ́fẹ́ gáàsì ń tẹ́tẹ́lẹ̀ lo nano magic fuel ìròyìn tó kọ́ ra kò ríṣẹ́ dánwò lẹ́ẹ̀kan wàá rí mọ̀ wípé yóò ṣiṣẹ́ lọ́pọ̀ méjì tayọ tẹ́lẹ̀ fún àpẹẹrẹ ọgbọ̀n fún àwọn tó ronú ẹ̀ tí gbogbo ayé fi ń jàǹfààní ẹ̀ pẹ̀lú ìdùnnú. dán magic fuel wò lónìí pẹ̀lú owó tẹ́ńbélé. ó wà nílé epo stable oil àti nílé epo nipco oil tó wà lólógún ẹrú ń bàdàn àtàwọn ilé epo míì tó ti dáàmà káàkiri ìgboro kí lẹ́yìn ilé epo yòókù ń dúró wò. gbèsè sórí nọ́mbà o zero eight zero three two nine six one eight three seven zero zero three two nine six one eight three seven tàbí kọ kànsáni shop eighteen romac shopping arcade opposite Ibadan north west local government onírèké ń bàdàn nano magic fuel kánà kò gbàlódé ó dájú. ajá balẹ̀. mo sọ fún ọ. mo ní mo ní ọmọ ìmọ̀ wa ń gbòòsì òtí mo wa. pé ìròyìn pé ọgbẹ díẹ̀ nínú ìwé ìròyìn ní àárọ̀ tòní ọ̀dà àwọn ní àwọn gómìnà gómìnà àti àwọn tí wọ́n wà lẹ́ka ètò ààbò báyìí wọ́n ti fẹ́ jọlẹ̀ dí àpò láti dojú oró kọ àwọn tí ó jẹ́ kí nàìjíríà kó fi ẹ̀dọ̀ lérí òróǹro gbangba ìta ìwé ìròyìn ti the nation ìní wọ́n kọ eléyàn sí. àwọn gómìnà gómìnà lórílẹ̀‐èdè nàìjíríà àti olùdámọ̀ràn àgbà eh, sí ààrẹ wa lórí ètò ààbò malam nuhu badu lánàá wọ́n ní wọ́n ti jọ wá pinnu báyìí wọ́n gbà láti jọ lọ ṣe ìpàdé ètò tí yóò wọ ojútùú sí àìsí ètò ààbò àti oúnjẹ tó di ọ̀wọ́n gógó lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n sọ wípé àwọn mọ̀pọ̀ yẹ káwọn jáwé sóbì lórí gbogbo akitiyan táwọn ti ń ṣe bọ̀ nígbà tí wọ́n ń ṣe ìpàdé ọ̀hún àwọn gómìnà gómìnà àti ẹni tó jẹ́ olùdámọ̀ràn lórí ètò ààbò yìí wọ́n sọ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ó ti pìyàmọ̀ àwọn ìlànà kan kalẹ̀ pàápàá láti gbé ìgbìmọ̀ kalẹ̀ láti ṣe àbójútó wọn kan tí tó ń dojúkọ wọn báyìí lánàá bákan náà wọ́n ní ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP náà ni wọ́n tún sọ wípé àwọn náà wọ́n fi ọwọ́ sí pé kí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ kó wà lórílẹ̀‐èdè wa nàìjíríà tó níbi tí ètò ààbò tó múrílé lórílẹ̀‐èdè yìí ó ti ń kọjá ibi tí èèyàn gbọ́dọ̀ dákẹ́ ọ̀ pẹ̀lú bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà bí wọ́n ti ń sọ lójoojúmọ́ wípé ìjọba ọ̀sùn ìjọba òwò látàrí ìgbógun ti àwọn èèyàn tó jẹ́ agbébọn àti ajínigbé lórílẹ̀-èdè nàìjíríà wọ́n ní síbẹ̀síbẹ̀ wọ́n ní ọkàn ò tí ì lè balẹ̀ rárá o tó pé kò sí ọjọ́ tí ilẹ̀ mọ́ tí wọn gbọ́ ìjínigbé tàbí pé àwọn kan wọ́n lọ rèé gbẹ̀mí àwọn èèyàn níbi tí wọ́n ti ń jókòó wọn jẹ́jẹ́ jẹ́jẹ́ bákan náà wọ́n níbi tí owó oúnjẹ tó mórí lé báyìí ó ti kọjá àfẹnusọ torí pé láwọn ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ Niger ìpínlẹ̀ Kano wọ́n rí àwọn èèyàn tí wọ́n gbé pátákó ìléwọ́ tí wọ́n kọ ọ̀rọ̀ ẹ̀hónú wọn síbẹ̀ tí wọ́n ń bẹ̀bẹ̀ fún ààrẹ wa Tinubu pé kó wá ojútùú sí i Ribadu lẹ́ni tó náà ló ń ṣe ìpàdé pẹ̀lú àwọn gómìnà gómìnà yìí ló sọ fún wọn wípé àwọn ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ tó ti ń gbé onáàrí o láti dojú orokọ àwọn èèyàn tí ò jẹ́ nàìjíríà kí wọ́n fi ẹ̀dọ̀ lérí òróǹro wọn ni níbi tí ìjókòó ọ̀hún tó lágbára dé gbogbo wọn pátápátá ni wọ́n sọ̀rọ̀ lọ sí apá ibìkan náà gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún bó ṣe rí wọn ní rìbádù gangan ó sọ wípé àkókò léè tí àwọn lò níbi ìpàdé ọ̀ngàn kódà ọ̀pọ̀ kọjá àfẹnusọ ju bó ṣe yẹ lọ ó nítorí pé ọ̀rọ̀ tí ń bẹ yìí kò sẹ́ni tí ọkàn ní orílẹ̀-èdè nàìjíríà kódà kò sí ìpínlẹ̀ kan tó lè sọ pé àwọn móríbọ́ nínú wàhálà èyí tí ń bẹ́lẹ̀ yìí ètò ààbò tó ti mẹ́ẹ̀ àti ebi tó tún ti hàn ìlú léèmọ̀ òun ni kókó ìjókòó wọn níbi ìpàdé ọ̀hún boríborí rẹ̀ wọ́n láwọn gómìnà wọ́n fọwọ́ sí pé ó yẹ ká ní àwọn ọlọ́pàá àpilẹ̀ state police. tọ́ ó mọ̀ pé mo sọ bí ọ̀rọ̀ tá a fi jẹ̀wọ̀ lánàá pé láti bí ọ̀sẹ̀ mélòó kan ní ìsìn gbogbo ohun tí à ń rí kanú ìwé ìròyìn hmm. elébídé ọrọ̀ ajé ò dáa ẹ̀kíní ebi ebi wá pọ̀ ọrọ̀ ajé dẹnukọlẹ̀ ebi ọrọ̀ ajé dẹnukọlẹ̀ ebi ngbò tún kẹ́lẹ́ ìtàn ní ìsìn tí mò ń wá mi ní tí mo tún rí náà nù. ìròyìn tí mo ṣí fìlà lórí ẹ̀ lẹ́ẹ̀kan ni Sanusi àti ọ̀ṣì ọ̀mọ̀lẹ̀ ti ń sọ̀rọ̀ pé ẹ má lo òwe ẹni abápá lọ́wọ́ ẹ̀ lọ́ọ́ yá o ó ṣeé ṣe káwọn karambani ó ti ya apá alápá kí wọ́n wá fapá alápá ṣẹ̀kẹ́ ẹ̀dẹ́fẹ́ ni ẹlẹ́ni o òun náà lọ́rọ̀ Buhari àti Bọ́lá Tinubu Bọ́lá Tinubu kọ́ ló jèso Buhari ló jèso kí ló dé tó fi jẹ́ pé Bọ́lá Tinubu lẹ́fẹ́ jẹ́ kéyín kan ẹni tó ti fi ìgbà kan jẹ́ ọ̀gá àgbà àti gómìnà báńkì àgbà ilé wa ọ̀mọ̀wé Lamido Sanusi àti ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Ẹdó Senator Adams Oshiomhole ni wọ́n ti panupọ̀ tí wọ́n bẹnu àtẹ́lu ìjọba Muhammadu Buhari tó ṣẹ̀ṣẹ̀ kó gbá sílé kó tó di pé Tinubu ó gba ọ̀pá àṣẹ láti máa tukọ̀ Nàìjíríà lánàá nígbà tí ọ̀rọ̀ yìí jẹ jáde tí àwọn oníròyìn gbọ́ ọ̀rọ̀ yìí látẹnu Sanusi àtẹnu Adams Oshiomhole ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kàn sí àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ tẹ́lẹ̀ Buhari láti gbọ́ tẹnu wọn pé kí lẹ fẹ́ fi dáhùn Sanusi àti ọ̀sẹ̀ ọmọlé ní Buhari ló jẹ̀bi ibi nǹkan dé dúró fún Nàìjíríà ǹjẹ́ yín máa dáhùn wọ́n ní gbogbo àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ Buhari ni wọ́n sọ fún àwọn oníròyìn pé ẹ wo ẹ fi bàbá òun bàbá lẹ̀ jẹ́jẹ́jẹ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹ̀yin ẹ mọ̀ dá ti Buhari sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ kò sọ̀rọ̀ àlọ́rọ̀ kankan tá a sọ ló kọ Buhari ni oníròyìn bá ṣe ẹnu wọn ní dédé ìṣíbí nígbà tí Sanusi Lamido tí ọmọ sọ̀rọ̀ ó ní bí ìgbèyàn kàn fẹ́ mọ̀ọ́mọ̀ mọ́ parọ́ mẹ́ni ẹlẹ́ni tí ọ̀mọ́wọ́ tí ọ̀mẹsẹ̀ òun náà ni ìgbésẹ̀ ká máa sọ pé ẹ wo bí Bọ́lá Tinubu tó bá Nàìjíríà dé ó ní Bọ́lá Tinubu kọ́ ló bá Nàìjíríà débì ń bá a wí fún wọn náà nígbà náà lọ́hùn àwọn ni wọn ò gbọ́ tí wọn ò gbà tí wọn kọ tí ikún a wí fún ìjọba Buhari a wí fún Buhari nígbà náà pé bó o ṣe ń bá nǹkan lọ yìí nǹkan ó yí dande fọ́rọ̀ ajé Nàìjíríà ẹ wá wo Buhari àti ìṣèjọba tó ṣe fọ́dún mẹ́jọ ẹ wo ohun tó bí fọ́mọ orílẹ̀-èdè nàìjíríà ìṣẹ̀mí wa ń pàkúta ni fún ọmọ orílẹ̀-èdè nàìjíríà ìgbésí ayé ọ̀wá nítumọ̀ mọ́ ebi ìyàn ọrọ̀ ajé dẹnu kọlẹ̀ ètò ààbò ọ̀gbára wọn mọ́ gbogbo ẹ̀ ló wá rí bákan bákan bákan ẹ rántí lọ́jọ́ kan ní Kaduna ńgbà Tinubu tí ó polongo ìbò wá nígbà polongo ìbò tó fẹ́ di ààrẹ yáyáyáyá lójú Tinubu níjókòó lèmi Sanusi Lamido ni mo ti sọ fún Tinubu pé Tinubu ẹ̀yìn bí ẹnìkan bá ní òun ni olùdíje fún ipò ààrẹ tó wà ń sọ fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé yóò easy kí wọ́n fọkàn balẹ̀ bóun bá ti wọlé tán mo sọ fáwọn olùdìbò pé ẹ má dìbò fún olùdíje tó bá sọ pé yóò easy o torí mi mọ̀ ti ń bẹ́ńlẹ̀ pé kò lè easy kankan bí èèyàn kankan bá di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìròyìn yẹn ń pé ee ee ee Sanusi sọ̀rọ̀ débi wípé bí ìgbà Buhari mọ̀ọ́mọ̀ ṣuṣága kó tó dìde ni bí mm. ìgbà mọ̀ọ́mọ̀ fi ìjọba pálapàla àti ìlànà tí ọ̀já mọ̀ nkankan bí ìgbà tó fi ṣẹ̀kẹ́ ẹ̀dẹ sílẹ̀ fún Bọ́lá Tinubu ni ó ní lóòótọ́ <laughs> bí kinní bá ṣe ń lọ báyìí tó ń lọ báyìí àfàìmọ̀ ni kọ́mọ̀jẹ̀ ń tààrò náà ní ó padà ṣẹlẹ̀ irú báyìí ó ti ṣẹlẹ̀ rí o lórílẹ̀‐èdè Germany n ti ń ṣe Nàìjíríà yìí ó ti ṣẹlẹ̀ rí ní Zimbabwe n ti ń ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ ní Uganda bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ ní Venezuela síbẹ̀síbẹ̀ náà hey, Nàìjíríà ò funra ó ń sọ lọ́wọ́ ni Adams Oshiomhole náà dá sí i Adams Oshiomhole gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Edo tó ti di sẹ́nitọ̀ báyìí ó ní ah, ọ̀rọ̀ òmùgọ̀ ní máa yàtọ̀ ọ̀rọ̀ ọlọ́gbọ́n àmọ́ jọra wọn ntẹ́mi fẹ́ sọ ni wípé ìlànà sọnù eléyìí tí Buhari fi ṣètò ọrọ̀ ajé wa reckless policies òun náà ló bá nàìjíríà débi tí nàìjíríà dé mo sì sọ ńgbà náà mo ké tán-tán ọlọ́run kúkú ṣe buhari eh, tinubu tẹ fẹ́ mọ̀ díẹ̀ bí irú ní ìsìn kò sínú ìjọba buhari kò ṣe mínísítà kò ṣe gómìnà kò ṣe alága ìgbìmọ̀ kankan nínú ìjọba buhari tí tinubu ṣe á jẹ́ tẹ wá pé òun ni ó sún nàìjíríà débi nàìjíríà wáyé èmi nìkan kọ́ mò ń kígbe ńgbà buhari ń ṣe bálabàla o ọ̀pọ̀ àwọn gómìnà wọ́n kígbe àwọn mínísítà náà kígbe mo dúpẹ́ pé mo lẹ́rìí mọ́ jẹ́ mi ìsónígboro àwọn ìlànà sọnù aláìbádáadáa kankan mu tí Buhari lò fi ṣètò ìjọba àti ọrọ̀ ajé Nàìjíríà ló sún Nàìjíríà débi ọ̀sẹ̀ ọ̀mọ̀lè lọ́sẹ̀ lẹ́yìn ọ̀dà o ẹ jẹ́ mú àwọn òròyìn méjèèjì ní pápápá ìpínlẹ̀ Ondo àti ìpínlẹ̀ Ọ̀ṣun nípínlẹ̀ Ondo gómìnà Lucky Aiyedatiwa náà ni ó ti pàṣẹ fún àwọn tó wà lẹ́ka ètò ààbò pé kí wọ́n jẹ́ kí ààbò kó dúró wámúwámú o bí wọ́n ṣe ń gbáradì sílẹ̀ láti ṣe ẹ̀yẹ ẹ̀kan yìí fún gómìnà àná tó dágbére fáyé gómìnà Olúwarótìmí Akérédolú wọn lọ́sẹ̀ yìí ni wọ́n bẹ̀rẹ̀ àwọn ètò fún ètò ìsìnkú náà ó pàṣẹ fún àwọn tó wà lẹ́ka ètò ààbò pé àwọn tí wọ́n sọra wọn di kànájẹ́gbọ́n ní ìpínlẹ̀ Ondo tí wọ́n ń jí àwọn èèyàn gbé ní tọ̀sán-tòrò àti àwọn tí wọ́n ń fi ìbọn ká àwọn èèyàn mọ́nú ilé kí wọ́n wá wọn jáde o ibi yòówù tí wọ́n bá gọ̀ sí èyún àwògedengbe ní ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn afọbajẹ àti àwọn baálé baálé baálẹ̀ baálẹ̀ àti àwọn ìdílé oyè náà ni wọ́n ti fọn mú o mọ́ gómìnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ wọn ni pàápàá àwọn olùgbé ní ìgbàjọ ìjọba ìbílẹ̀ bolúwadúró local government ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní a ti sọ pé ìwé kan tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tó kọ ránṣẹ́ sí àwọn àwọn ọ̀fẹ́ o kíjọba padà gẹ́gẹ́ bí ìwé ìròyìn The Nation bí wọ́n ṣe kọ wọ́n mú wá sí ìrántí pé gómìnà Adémọ́lá Adélékè iná ni ó sọ pé àwọn ọba aláyé mẹ́ta kan kí wọ́n dìde lórí àpèrè àwọn baba ńlá wọn bíi ọwá àti ìgbàjọ ọba Adégbóyèga Fámọdún Akírun ti Ìkírun ọba Yínúsà Àkádìrì àti àrèé tìlú Ìrèé ọba adémọ́lá pọ̀nlé bó ṣe wà nù ìwé ìtì ìjọba tó gbé síta lóṣù tí ó kọjá lọ lórí èyí o àwọn mọ̀lẹ́bí pàápàá àwọn afọbajẹ mẹ́fà ní ìgbàjọ wọn ti fọn mú o wípé ìwé yìí tí ìjọba àpínlẹ̀ ọ̀ṣun lábẹ́ gómìnà sẹ́nẹ́tọ̀ adémọ́lá adélèké tó fi ránṣẹ́ sáwọn wọn ni àwọn ò tún lè ṣe tutù mí o fún ẹnikẹ́ni yàtọ̀ sí ọba adégbòyègà fámọ́ọ́dún lẹ́yìn táwọn ti mú wọ́pẹ̀ bí táwọn ti ṣe ètùtù táwọn ti parí gbogbo nǹkan fún àwọn afọbajẹ yìí àti àwọn ìgbìmọ̀ olóyè ní ìlú ìgbàjọ wọn ní í ṣe ni wọ́n parojọ sílùú Òṣogbo tí wọ́n fọn mú mọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ wípé gbogbo èyí tí gómìnà Adémọ́lá Adélékè tó fẹ́ gùn léyìí ó lè bí wàhálà o ní ìpínlẹ̀ Ọ̀ṣun. tọ́ ní ilé ìjọsìn kan tí ń bẹ nínú gbàgede ilé ẹ̀kọ́ àwọn ọlọ́pàá Police College Police College Church ní Maiduguri wọ́n ká ọ̀rẹ́kùnrin àti ọ̀rẹ́bìnrin kan mọ́bẹ̀ tí wọ́n jẹran sunkun sí. òkè. èwo wa ni òkè. no ibi ọba wọn ni. <laughs> àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ẹkùn ti Borno ni wọ́n ti kéde pé àwọn ọ̀rẹ́ rẹ́rùnrẹ́rùn méjì ọkùnrin àti obìnrin wọ́n ní ọwọ́ ti tẹ̀ wọ́n níbi tí wọ́n ti ń ṣe eré yùnkínyùnkín nínú ìjọ kan. No, tí ó jẹ́ ti police college ní Maiduguri wọ́n ní Kadija ló kọ obìnrin Kaka ló kọ ọkùnrin ká ah, ah. <laughs> ká àti ká lọ wá ká wọn bí kan eh, náà gbàgbé ìròyìn kan tó jáde ńgbà kan ni kan tó Ìbàdàn níbi aago méjì lóru ni rí i pé ń lọ òkè ń lọ ah ọkọ̀ ni mí yìí eh. ọkọ̀ tí wọ́n gbélé sí rónà rónà ọkọ̀ bá ń ṣe overheating ó lè mọ dáa yọ máa mí omi àwọn ọlọ́pàá tí wọ́n wá ń ṣe pàráàrò tí wọ́n ń patrol ọkọ̀ ti mí yìí ṣé èsì pọ́kọ̀ fẹ́ ọfẹ́ máa lọ láì séèyàn nú ẹ̀ lẹ́bàá tan torchlight ní ẹ bá rí àwọn aláàbọ̀ ọbú méjì ìròyìn tí ó ti kú kan ó ti pẹ́ díẹ̀ ó ti pẹ́ eh, ó sì lẹ́sùn lábẹ́ òfin ẹ̀sùn ló kọ lábẹ́ òfin ibi ọkà ọmọ ni ẹ̀sùn lábẹ́ ló kọ all right o a lọ sí òkè lọ́hùn a padà dé èyí tó ṣẹ́kù àjàbalẹ̀ ara ẹ̀ náà ni pé wàhálà wà ó wàhálà wàhálà nínú ẹgbẹ́ labour party báyìí o nínú ẹgbẹ́ labour nígbàtí ẹni tí í ṣe akápò ẹgbẹ́ akápò ẹgbẹ́ ti ní alága kó wá ṣàlàyé bílíọ̀nù mẹ́ta àbọ̀ three point five billion naira kó gbéwèé àkáǹtì wa ni àwọn aṣíwájú ẹgbẹ́ wa ní kí ni sọmọ treasurer yìí àmọ̀pá àwọn aráàta ní ràn sí àwọn fẹ́ dẹ́gbẹ́ irú ni o ìròyìn ń bọ̀ lórí ẹ̀ ajá balẹ̀. gbogbo èèyàn ti ń dáwọ́ dùnú ọjọ́ bí pẹ̀lú màmá wa Archbishop Dorcas Siyanbọ́lá Ọláníyì màmá àgbàlá Daniel Church nílùú Ìbàdàn màmá pé àádọ́rùn ọdún lókè pẹ̀ ninety years àwọn èèyàn wá ń gbàládùra kọlọ́run ọba nínú àánú rẹ̀ kó dákun kó fún màmá lẹ́mìí gígùn sí i pẹ̀lú àlàáfíà tó péye tó ń ti gbogbo ọmọ àtàwọn ọmọ ọmọ àwọn tí wọ́n ń kí màmá kú oríire ọjọ́ òbí ni group ten adc headquarter group six adc headquarter group four adc headquarter group eleven and twelve adc headquarter àti pastor kọ́lá àfọlábí àti gbogbo mọ̀lẹ́bí wọn. dídùn dídùn ni ìrántí olódodo à ń fàsìkò yìí kéde ètò ìsìnkú màmá wa Dickness Ọlá Kẹ́hìndé owó ẹ̀yẹ ní ọ̀gínní Friday ọjọ́ kẹrìndínlógún oṣù kejì ọdún 2024 tá a wà yìí òní funeral service nílé màmá tó wà ní number one zone two road six Araromi street Abaremu extension omi àdìo nílùú Ìbàdàn ní dédé aago mẹ́sàn-án òwúrọ̀ gẹ́rẹ́gẹ́ kọlọ́run ọba aláàánú kó jẹ́ kí ẹ̀yin màmá kó dára àwọn ọmọ àtàwọn ọmọ ọmọ ni wọ́n ń kéde lórúkọ gbogbo ẹbí. kò mà sọ ohun tọ́lọ́run mi kò lè ṣe fẹ́ mi ọmọ rẹ̀ o. kò mà sọ ohun tọ́lọ́run mi kó lè ṣe lásìkò rẹ̀. agbára kan wà tí kì í bá tì tó ń ṣiṣẹ́ àmì àtagbára nínú ìjọ world healing evangelical church prophetic and revival ministries soludo layout alexandra odualaro amak nursery primary school àpáta ìbàdàn agbára ọlọ́run kì í bá tì ni ó tún máa rìn kọjá lára ọ̀tọ̀ nínú ìpàdé wákàtí méjìlá pẹ̀lú olúwa olóṣù mẹ́tamẹ́ta ní gbogbo ọjọ́ kejìdínlógún oṣù kẹta síra wọn eighteenth of every three three months aago márùn-ún ìdájí sí márùn-ún ìrọ̀lẹ́ ni plan to attend this edition your miracle is certain united with christ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run ni yóò máa da ìpè pọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ fún ìtúsílẹ̀ rẹ. olùgbàlejò ni pastor mrs v o fàjẹmísìn. join thousands of people this quarter at world healing evangelical church soludo layout alexandra odualaro amak nursery primary school àpáta ìbàdàn tèmi tiẹ̀ kò ní ṣòro ṣe lórúkọ jésù àjà balẹ̀. tọ́ èyí tó ṣẹ́kù àjá àbalẹ̀ fún ti òórọ̀ òní ó ti ní í ṣe pẹ̀lú ìròyìn wọ́n gbé wọn ò gbé ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard ní kẹ́ ẹ bá mi lọ. látàrí wàhálà eléyìí tí ó ń rúgbó bọ̀ nínú ẹgbẹ́ Labour wọ́n ní ẹni tí ṣe ẹgbẹ́ ń bẹ̀ ti fẹ̀sùn kan alága pé alága ò lè ṣàlàyé ibi wọ́n ná three point five billion naira bílíọ̀nù mẹ́ta àbọ̀ naira sí bá a ṣe ń sọ̀rọ̀ yìí èéfín ìjàngbọ̀n kan ti ń rú tú bọ̀ nínú ẹgbẹ́ labour ẹgbẹ́ òṣèlú labour látàrí bí ẹni tí ṣe akápò gbogbogbò national treasurer ìyáàfin olùchí ọ̀para ọ̀para ń para lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí ó ń para ní ìgboro ayé sínú ìwé ìròyìn pé kí àwọn ọmọ ẹgbẹ́ labour kí wọ́n béèrè lọ́wọ́ national chairman Julius Abure kó ṣàlàyé àkáǹtì three point five billion naira bí wọ́n ṣe ná owó òun Julius Abure ni wọ́n fẹ̀sùn kàn pé Abure ò búure kò sì láàre nínú ẹgbẹ́ labour pẹ̀lú àwọn owó tó rogún sí kòtò wọn sọ́sì jẹ́ pé wọ́n ní ìbùkúbù làbúrè bù ẹni yìí ti ṣe akápò ẹgbẹ́ òun náà ló ṣàlàyé pé òun láwọn ẹ̀rí mọ̀ jẹ́mi ìṣólọ́lọ́kan ọ̀jọ̀ kan kódà wọ́n ní ṣe ló pe oníròyìn jọ sí Àbújá olú ìlú ilẹ̀ wa tó ní kí wọ́n wá gbọ́ ọ̀rọ̀ kí wọ́n sì bá òun jábọ̀ fara àlè fara oko wípé national chairman eh, fún ẹgbẹ́ òṣèlú labour ọlẹ́bọ̀lẹ́rù torí wípé lákọ̀ọ́kọ́ kò fi àyè gba òun láti ṣe iṣẹ́ tí ìwé òfin ẹgbẹ́ tọ́là kalẹ̀ fún òun bí owó owó owó owó owó ìdí owó ìmọ̀ fẹ̀jú tòótó lọ lábọ̀ dèdè náà àti dèdè náà ní nísìnyí àpapọ̀ owó tó jẹ́ bílíọ̀nù mẹ́ta àtàbọ̀ náírà alága ẹgbẹ́ labour kò lè ṣàkáǹtì ẹ̀ ìsọ̀rọ̀ ní gbèsè nígbà tí ẹgbẹ́ labour ó fi àtẹ̀jáde míì síta àbúrè òun náà ló sọ̀rọ̀ pé ṣe rí ẹni tí wọ́n ń pè ní akápò ẹgbẹ́ ẹ̀wà olùchi ó dàbẹ̀ pé wọ́n lùlù olùchi láti ta ni o kó wa mọ̀ dúndùnkúndùn sí wa nú ẹgbẹ́ ogun ta ló fẹ́ fi wá jà ogun nú ilé ló fẹ́ fi wá jà wá nínú ilé àwọn external forces àti external influence òun náà ní influence arábìnrin olùtì ti fi ń lu ìlùkulù ọ̀rọ̀ sí etí gbọ́ tiwa kọ́mọ́ ti ń sọ o owó kí ló sọnù ìròyìn yẹn ń pé òkè náà LP seventy five LP seventy five ojú ìwé kẹsàn-án Vanguard fún tòrọ ẹ. ọ̀rọ̀ àyíkó tó di pé a ṣẹ̀nu dédé síbi ẹ̀gbọ́n ìròyìn eléyìí ìwọ ọmọ ènìyàn náà ni ó dalé lórí ọ̀ wọ́n ní ẹ̀yin ọmọ èèyàn kí ló dé tẹ́ burú báyìí gànà ẹ̀yin ọmọ ènìyàn kí ló ṣe yín tẹ́ fẹ́ràn òkùnkùn jù mọ́lẹ̀ lọ ara yìí ẹ̀yin wá yín padà o ẹ̀ bá jẹ́ ká gbọ́ tó lọ wa. ẹ wá gbọ́ ìròyìn eléyìí tó dé lórí bẹ́ẹ̀ ṣe burú tó ah, ah. ní ìpínlẹ̀ Kánò ni o wọ́n ní àjọ elétí ìgbáròyé ń bẹ̀ àti àjọ tó ń gbógun ti àwọn oníwà àbàjẹ́ náà ni wọ́n ti lórí ti àwọn ilé ìkó nǹkan sí ten warehouses ní àárín ọjà kan ní ìlú Kano wọ́n ní àwọn ilé ìkó ẹrù sí i ní a gbọ́ pé àwọn nǹkan tẹ́nu ń jẹ tí ò lè jẹ́ kébi ọ̀pá ìlú fún ọ̀pọ̀lọpọ̀ ọdún wọ́n ní ni wọ́n kó jọ sí ibẹ̀ tí wọ́n sì mọ nǹkan tí wọ́n fẹ́ fi ṣe alága àjọ tí ń gbógun ti àwọn oníwà àbàjẹ́ yìí àti elétí ìgbẹ́ròyé Muhui Magaji Rimingado ló sọ pé àwọn èèyàn ṣe wá burú tó báyìí ná débi pé wọ́n kó àwọn nǹkan tẹ́nu ń jẹ pamọ́ tí ebi sì ti han ìlú léèmọ̀ tán ní ìgboro wọ́n ní nínú ìwádìí wọn wọ́n gbọ́ pé wọ́n mọ̀ọ́mọ̀ kó àwọn oúnjẹ yìí pamọ́ ni pé ńgbà tí ọba pẹ́ tẹ́bi ti fẹ́ẹ́ pa àwọn èèyàn tán wọ́n wà bẹ́ẹ̀ sí ìrù jáde tí wọ́n mọ̀ ta hmm. ní owó tó gara ẹ rí nǹkan ẹ burú àbẹ́ ẹ burú ẹ bú ẹ burú all right. àjọ NAFDAC ní kíní máa ń bẹ pẹlẹbẹ inú ọ̀rá jáàjò bá a ṣe fòfin dé náà la sì fòfin dé o hmm. bàálù tó ti gbéra lọ́rọ̀ àṣẹun kò ṣeé ṣẹwọ́ sí mọ́ wọ́n ní làwọn ọmọ sọ́ta àwọn ọmọ ojú iná wọ́n bá kọlu àwọn òṣìṣẹ́ NAFDAC pé kí ẹ̀yin aba aba aba ìròyìn ẹ ti ń pé aba aba kíni ẹ lọ gba balance ẹ̀ ojú ìwé ìkẹjọ punch fún ti òórọ̀ òní nǹkan tó tún kù táwọn fi ń sojú firi <laughs> táwọn fi ń dọ̀tí ojú táwọn fi ń wọ̀ kan eh, eh, eh. lẹ́yìn <laughs> lẹ́yìn lẹ́ẹ̀bá òní ni àyájọ́ lẹ́ẹ̀kan sí òní ni àyájọ́ ọjọ́ rédíò lágbàáyé o ọbẹ̀ ìdùmarè kó dákun kí ó túnbọ̀ jẹ́ kí iṣẹ́ rédíò kó ṣàǹfààní fáwùjọ nàìjíríà jù báyìí lọ torí pé rédíò gbìyànjú o nínú ìdàgbàsókè àwùjọ àti tẹ̀síwájú nàìjíríà àmọ́ a tún lè ṣe jù báyìí lọ kí ọba ìdùmarè kí ó ràn wá lọ́wọ́ ẹ̀yin tí ẹ sì jẹ́ ará àwùjọ olùgbọ́ rédíò náà ẹ̀yin náà ẹ máa ṣe ìwúrí o hmm, kí ẹ sì máa tẹ̀lé bó ṣe ń lọ pàápàá jùlọ fún àwa akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́. tó bá di ní aago mọ́kànlá ẹ láǹfààní láti pàdé èmi o lórí dẹ́dẹ́ o lórí èmi o èmi o ń tèmi o. kí ló dé <laughs> ah, yorùbá. èmi o èmi ò sọ pé lómi o <laughs> ẹ pàdé mi lórí dẹ́ndé ọ̀rọ̀ tó bá di ní aago mọ́kànlá níta fẹ́ gbé yẹ̀wò bẹ́ẹ̀ náà ni ìṣàkóso ẹnìkan tó ti darí ìjọba rí lórílẹ̀‐èdè nàìjíríà àmọ́ tó ti di olóògbé òun náà ni ọ̀gágun Murtala Muhammed ah, lẹ́yìn tí wọ́n pa ní àyájọ́ ọjọ́ tòní ah, February thirteen ni wọ́n gba ẹ̀mí rẹ̀ lọ́dún nineteen seventy six mm, mm, mm, ìṣàkóso rẹ̀ a fẹ́ gbé ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ bó ṣe jẹ́ ìjọba ológun tó pẹ̀lú àwọn tó jẹ́ ìjọba ológun yòókù àtàwọn tó ń tukọ̀ ìṣàkóso lábẹ́ ìjọba olóṣèlú ṣẹba àmọ́ gbọ́ tí wọ́n sọ pé ìjọba olóṣèlú tó bá burú jù wọ́n ní kì í ṣẹgbẹ́ ẹgbẹgbẹ̀rún ìjọba ológun tẹ̀ bá ń sọ pọ́ dáa a wà á gbé yẹ̀wò ayé mútàlá àtàyè ìgbà tó jẹ́ ìjọba àwa ara wa ah. a wà á gbé sẹ́gbẹ̀ ara wọn. kábíyèsí ìlú gángan ni ìlú gángan ni o. a hmm. tẹ̀tí tọ bí àwa ṣe ń dìde ní situation room iyàrá àjíròrò pẹ̀lú mayor Isaac Brown ọ̀jọ̀gbọ́n Káyọ̀dé Ìjàdùnọlá ṣé mo gẹ̀ tiẹ̀ Ìjàdùnọlá tí wọ́n jẹ́ gíwá fún fásitì Elizade tí ń bẹ ní Ìlaramọ̀kín ìlaramọ̀kín àwọn ni àlejò hmm, kí ni wọ́n fẹ́ máa sọ̀rọ̀ lórí fásitì elizade yìí ibo ni wọ́n ti ń bọ̀ ibo ni wọ́n bá dé ibo ni wọ́n sì ń lọ àti bó ṣe kan ètò ẹ̀kọ́ fásitì fún ìdàgbàsókè nàìjíríà àti wọ́n fẹ́ mú sọnù èmi ń tèmi o torí eléyìí ti lóhùn ń tòun. ìwọ ń ti wọ o ò lè tó mi ló tún ṣe lónìí. bòdì mi tèmi ajábalẹ̀ lọ́la. ajábalẹ̀ lọ́la. <laughs> ọ̀dà àwa ń tà wá o. àwa ń tà wá á pàdé pẹ̀lú ògùn ọlọ́run ọba tọ́ba ti ń di ní ọ̀la lórí àkọ̀tun ajábalẹ̀ títí ìgbà náà ire o. ajábalẹ̀. àbí mi nìkan ni oúnjẹ òwúrọ̀ èyí máa yàtọ̀ kẹ́ adùn ẹ̀ yàtọ̀ ó kún fún ọ̀pọ̀ ohun aṣaralóore. <laughs> ní báyìí big milk nínú páálí tuntun ni mo fi ń jẹ oúnjẹ òwúrọ̀ mi. lóòótọ́ ó jẹ́ sí wípé bí big milk ti gbé àwọ̀ titun ìwọ náà dọ̀tun nù. ó ti yé ẹ jù oúnjẹ òwúrọ̀ ti wá yàtọ̀.